níwọ̀nba o. àǹtí aláyànjú ràn gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ ṣàyànjú ràn níwọ̀nba o. gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyànjú ràn ẹ rọra o. àǹtí aláyànjú ràn ẹ rọra o. àǹtí aláyànjú ràn rọra ṣe o ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o. ṣe bàbá ṣùgbọ́n eléyìí ni wọ́n ń pè ní gangan. eléyìí kọ́ ni gangan àpàlà lélẹ́yìí wọ́n sì tún máa ń pè ní àdàmọ̀ nílẹ̀ Yorùbá inú kò pè lápàlà tàbí kò pè ládàmọ̀ eléyìí kọ́ ni gangan. but eléyìí ni àwọn èèyàn máa ń pè ní gangan jù. ẹ àwọn tó ń pè ní gangan kò yé wọn ni gangan ni orí tó gòjù àpàlà lọ eléyìí tó bá ṣe fẹ́ kí ohun ẹ̀ ò lọ sókè tàbí kó lọ sàlẹ̀ tó tàbí kó ní àwídòtò èèkánná ló máa ma fi ṣe iná sọ wípé àtiránmú gángan kò ṣẹ̀yìn èèkánná wò gángan rèé sori kó gùn okùn ẹ̀ ni mo fi kọ́ ọ̀rùn tó láti ìtàn eléyìí ni o ó wà gbé èèkánná báyìí ọ̀sẹ̀ sori bẹ́ẹ̀ ṣe ń nú pápápápápákọ́ ṣùgbọ́n tó fi èèkánná sí i tó ti rí iná sọ bá àtiránmú gángan kò ṣẹ̀yìn èèkánná. àtiránmú gángan kò ṣẹ̀yìn èèkánná kò sí òwe yorùbá kankan tí ò nítumọ̀ hmm. bàbá hmm? àwọn kókó tó máa ń ní ìyà kì í jẹ bàtà. lójú gúdúgúdú bẹ́ẹ̀ ni o <laughs> ìyà gbọ́dọ̀ jẹ bàtà lójú gúdúgúdú láéláé torí pé gúdúgúdú àti bàtà wọ́n jọ ń lọ òde ni wo gúdúgúdú rè bàtà rè bá ń gbé gúdúgúdú ìtumọ̀ yẹn ò yé mi bàbá mo fẹ́ kẹ́ láyé mi ṣé wọ́n máa ń na bàtà lójú gúdúgúdú ni àbí kí ló dé tán fi máa kí ló dé tán fi sọ bẹ́ẹ̀. irọ́ irọ́ irọ́ o wọn ò fi yà jẹ kankan ṣùgbọ́n tí gúdúgúdú bá ti bẹ̀rẹ̀ pẹ́rẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bàtà ní làkún kápá kàlá gbàǹpé pàpà ṣùgbọ́n tí gúdúgúdú ọba ti tẹ̀lé bàtà lóde òde ò ní dùn ìlú bàtà gan ò ní dùn ṣòtìrì ẹ wò gbé bàtà gbé bàtà ṣòtìrì gúdúgúdú rè 저희들은 iṣẹ́ eh, fún eh. mo rí pé yorùbá a ní àṣà lóríṣiríṣi àṣà tó ẹ máa lọ́jẹ̀ máa lọ́jẹ̀. <laughs> Ah, ah, ìlú yẹn dùn gan-an kò tiẹ̀ yàtọ̀ sí hip hop òní. àbẹ́ẹ̀ ni ìlú ìbílẹ̀ náà ni ó ń jí kó sínú gbogbo ẹ̀ <laughs> ayélujára wọn ni. so wá rí o ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ eh. gudugudu ti èyẹ ti yá lù ẹ yẹn ni gudugudu kan ìyá kan ìyá mi fi igi ọ̀la lé mi lọ́wọ́ dọ́dì dandan kẹgbẹ̀rì gbẹ̀rì gẹ́gẹ́rìgẹ́ ìlú dágọ́ ìlú dá wà túlù túlù túlù túlù túlù. dàfẹ́ dàfẹ́ dàfẹ́ ẹ ọ ṣeun agbe agbe agbe agbe pamọ. gbaigaiga. pamọ pamọ pamọ pamọ tí mo ah igun sinap kò sọ́gẹ̀ ìbá yẹn bàbá mi onígbàre o ìbá yẹn. Ah! Ah, ah, bàbá hmm? ẹ ti ń ṣòjòrò kí ló rí ṣebí gbogbo wa dìjọ wà mí báyìí látàárọ̀ ni ẹ wá ń dá mu àgùnmu ẹ fẹmi náà mu. àgùnmu kọ́ hmm? bàbá jẹ́ kí n lò bẹ́ẹ̀. kọ̀kọ̀ rárá kọ̀kọ̀. bàbá ẹ fún mi mu. bàbá náà bẹ ẹ mú. bọ́tí mi lọ bọ́lẹ̀ bójú bójú bójú gbèlú kọ́kọ́kọ́ fẹnu fẹ́ sí ara lò. dájẹ́ dájẹ́ dájẹ́ alákọ̀wé wọn mọ́ tí mu bàbá tí mo wá gbé gidi ṣe. ẹ ṣe gan bàbá ikú àtàárọ̀ ẹ jọ mo fẹ́ kẹ́ lu àwọn ìlú yẹn fún mi kí n tó máa lọ kéyìn lè fẹsẹ̀ rájẹ́. ayọ̀ bá gbọ́ pé bá bá bá mo ṣe ó yá. sojú rẹ̀ kọ́ jàre. o mọ ọkọ báyìí tó ní silver ó tún ní gold báyìí tó wọ lọ sí birthday lórúkọ ọmọ yìí o birthday tá a lọ ní last week yẹn ló stẹ̀ ọgọ́ ọkọ báyìí. bọ̀ eléyìí náà ni mo wọ̀ lọ eléyìí kọjá rẹ̀ okay jẹ́ n bẹ check another one. ah ìwálẹ̀ pọ̀. fọwọ́ kàn mí lásán ni o ó dẹ̀ ṣubú lulẹ̀ bó ṣe dẹ̀rọ hospital nìyẹn o. ayé ah! mi o. madam ẹ ní sùúrù jàre ó ti rí response treatment. dókítà ẹ jọ̀ọ́ irú àìsàn wo ló ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn. màmá mi mọ reason tó ṣe ń parọ́ fún yín eh, because eh, wọ́n kọ ọ̀bọ̀ náà gangan ni. Ah, ah, irú erékeré òṣìwò lẹ ṣe yẹn tẹ́ fi lọ kọ ọ̀bọ̀ náà. mọ́tà dókítà ló ń wo èmi ló fọwọ́ kàn ó kò fọwọ́ bọ̀ náà iná bíi ti báwo. sẹ́yìn jẹ́ òpó náà ni iná tó bá life wire ẹ mọ kí life wire já lùyàn. Ah, ah, ah. ẹ kí ló wọlé inú iṣẹ́ yẹn tẹ̀sí lọ kọ́ ọ̀bọ náà. owó mọ́mí ẹ̀ má dà wọ́n lóhùn o kọ́wọ́ bọ́ná bíi ti báwo ṣé bí mi àti ẹ̀díjọ wà ń lé ni kò kọ́wọ́ bọ́ná jàre. ẹ má ẹ má bèrè ìjọ ẹ má jẹ́ kó rest dẹ̀ ẹjọ́ lọ́rọ̀ ṣáà rò tẹ̀ parí ó lè disturb ẹ̀ but mi mo rí sí tẹ̀yìn parọ́ fún wọn life wire tó terrible ni àwọn ní káwọn ọmọ sẹ́yìn ojú sí i ẹjọ pa mi irú erékeré ìwèrèwò náà nìyẹn nítorí ọlọ́run iná iná. àǹtí aláyànjú ràn gbogbo ọ̀rọ̀ mi sójú rẹ̀ ṣàyọjú ràn níwọ̀nba o. àǹtí aláyànjú ràn gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ ṣàyọjú ràn níwọ̀nba o. aláyọ̀júràn ẹ rọra o àǹtí aláyọ̀júràn rọra ṣe o gbogbo ah, ọ̀rọ̀ ní sọ. <laughs> kó má bàa sí náà ni alájùmọ̀kẹ́ láti ọjọ́ tí mo ti fi ojú mi kàn yẹn ni ìfẹ́ ti wà ní ọkàn mi ni mo ti lérò wípé ìwọ ni ẹni náà tí màá fi ṣe ìyàwó mi ìdí nìyí tí mo fi gbéra lọ bá àwọn ẹbí mi bàbá ìyá ẹ̀gbọ́n àti àwọn àbúrò ara àti ọ̀rẹ́ mi wípé mo ti ní olólùfẹ́ mi ẹni tí mo máa fẹ́ ẹni tí mo máa fẹ́ tí mo máa fi ṣe aya mi láti àárọ̀ di títí ọjọ́ alẹ́. o sọ fún gbogbo ẹbí ẹ pé o ti lólùfẹ́ tó máa fẹ́ <laughs> o fọ́ ni gan o èmi tí mo jẹ́ olólùfẹ́ gan o ti sọ fún mi pé o fẹ́ fẹ́ mi o wá lọ sọ fún àwọn ẹbí ẹ pé o ti rẹ́ni tó máa fẹ́ ah, ṣé o rí pé o strange ni ṣé àwọn ẹbí ẹ ló máa kọ́ lọ sọ fún ni àbíyàwó tó fẹ́ fẹ́ èmi ló yẹ kó kọ́kọ́ wá rí ìnáwó pé à o fẹ́ fẹ́ mi o màá dẹ̀ sọ nǹkan tí mo fẹ́ àti nǹkan tí mi fẹ́ o wá lọ sọ fáwọn ẹbí ẹ̀. ǹjẹ́ owó eré oníṣe kan tí ọ̀jọ̀gbọ́n Túndé Kèlání ṣe tí wọ́n ń pe àkọlé ẹ̀ ní ìṣàwòrán idẹ ibì kan wà ń bẹ tí babaláwo kan ti sọ̀rọ̀ tí ó sọ wípé aṣọ funfun ní sunkún aró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tán-tán-tán ẹ̀ ẹ̀ lè tó túmọ̀ sí wípé bí ìṣàwòrán idẹ àti adé idẹ ṣe lẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ̀ láti òde ọ̀run wá. <coughs> eré orí igi ni gbogbo eléyìí tó ń ṣe because ah, mo ṣe wà ní school àsìkò exam la wà yìí máa ní láti kọ́kọ́ parí gbogbo papers mi pátápátá ná kí n mú first class jáde kí n tó sọ pé mo fẹ́ marry then èkejì màá tún ní láti rí iṣẹ́ tó dáa. tíyẹn lásán ni o ò ní ṣòro tó bá jẹ́ wípé ìyẹn ni o ò ní ìṣòro ṣebí tó bá ti mú èsì ayọ̀ jáde tó sì ti ríṣẹ́ gidi o ṣetán láti fẹ́ mi èèyàn eh. ń ṣe ṣòro kó o ti mẹ́sì ayọ̀ jáde níléèwé kó o sì ríṣẹ́ gidi olólùfẹ́ mi ò ní ṣòro gbà àkàrà ìfẹ́ ni torí èmi náà ní tèmi yálà là. Hmm. wá eh, ní sùúrù ṣé oúnjẹ pẹ̀lú pípà ni. tó ti pọ̀ jù ni. ẹ eh, ẹ kò pọ̀ jù mo máa ní láti remove nylon ni. Ah, tó ń ṣẹlẹ̀ báyìí. Ah, kí nìyẹn. mo láàlá ń sìn mo dẹ̀ tún ìwọ náà tún wà nínú àlá mi tí mo ń là. Jùmọ̀kẹ́ ṣé ó dá ẹ lójú pé àlá ẹ̀gzámù ọ̀kọ́ ló ń la. <laughs> ara o. bẹ́tà o wo mú kun ní kí n sọ fún ẹ pé wọ́n máa di chájì ní ọ̀la so màá lè wá ṣe ẹ̀gzámù fún ara mi. no má wọrí má bẹ́ẹ̀ ṣe ẹ̀gzámù ẹ̀ náà má wọrí. ààrẹ ọ̀rẹ́ mi máa wọ̀rí mo fi pè é náà ni mi ti wà òkè wọ́n máa mi yes wo mm, mo kàn ní kí ni kó lè pé máa kúrò mi báyìí lọ́la ṣá. mọ́mí gan. mọ́mí náà wà bí báyìí òkè ó yá fún àwọn náà fẹ́ kí ẹ. Ah, o. ẹ ò ní dààmú. báwo lè wà lọ́la mọ́ o ti gbọ́ àwọn máa discharge ẹ lọ́la ṣó ti gbọ́ o ṣe ṣe olówó orí mi. àṣeyẹ lẹjọ máa ṣe. àmín àmín dàbọ̀. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣó ti gbọ́ máa rẹ̀ tí má ti kúrò lára máa pè é. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Ah, kí ló tó sọ. ìsọ̀kan mi ah wọn ni màá kí yín náà. pé mo máa fún èyí pépà rẹ̀ nígbà. fail. exactly. ah, ah kí ló mi. <laughs> ah ìgbà tó ṣiṣẹ́ for twenty minutes tó dẹ̀ jáde ah, ṣebí kò yẹ ẹ mọ́ ló ṣe gbé jù lẹ́ẹ̀ tó dẹ̀ jáde ń tiẹ̀ ah, a máa wo nǹkan tí ó dẹ̀ máa ṣẹlẹ̀ ní àbí àwọn nǹkan míì tó bá ti ṣe before then bóyá ó lè help ẹ. fail mi ò lè fail because ó dá mi lójú pé. Pe gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ mi ní exam hall pátápátá ni mo kọ mi lè fi because ah, for twenty minutes o dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe for one hour thirty minutes o ṣe for twenty minutes o gbé jùlẹ̀ o ti fail ẹ̀ nìyẹn. Ah, ah, ṣẹ́gun mo ní mi lè fẹ́ kí ló dé wọn ò dẹ̀ sì bí lecturer náà ọ̀dà tó máa fail mi kí ló dé kí ló máa ní mo ṣe fóun. very good wọn ì tí bí lecturer kankan dáa kó fail ẹ̀ ibi tí mò ń lọ nìyẹn. ó ti sátẹ̀ wípé lecturer yẹn ò lè fail ẹ̀ láéláé àbí wọ́n bí ya ẹ̀ dáa nígbà tó jẹ́ pé nǹkan kan jọ pa yín pọ̀ àwa fèlè. má sọ fún mi pé mo ń fẹ́ lecturer irú òṣì wo nìyẹn ah, ah. ṣé o rò pé mo wà nínú àwọn ọmọ òṣì tán tẹ́ pé wọn ò ní fojú síwèé wọn lecturer ni mo máa fẹ́ káàkiri wò má má ronú kan bẹ́ẹ̀ sí mi o mo ò láìkẹ́ o má jẹ́ kí n wojú ẹ o. o tí mò ń gbọ́ ni mò ń rí yìí ah, ìwọ náà confirm ẹ̀ fún mi ń sìn náà tó bá tiẹ̀ fi gbogbo ẹnu sọ wọn ò bí dá wọn ò bí lecturer kan dá kó fèlè. wò má jẹ́ kí n wojú ẹ o ó ti jẹ́ kí n máa bí mi bọ̀ kò tó yẹn náà kò tí tó nǹkan tó lè máa wojú mi kó máa pariwo báyìí bó ṣe ń pariwo yìí mo tún mo ṣáà ń try láti fẹ́ sọ fún ẹ ò ní pé mi ò lẹ́nì kankan tí mi ń fẹ́ ju wọn náà lọ má kọjú mi sórun alẹ́. wo ṣé o ti rẹ́dí láti máa lọ kí n bẹ ṣí gate. lọ báwo pé mo sọ fún ẹ pé mò ń bínú lẹ́ẹ̀kan pé mi ò wọlé ìyẹn ò pé mo fẹ́ máa lọ mi máa jókòó máa jẹun kí n tó lọ mọ oúnjẹ náà ni. ó yá wọlé wá wọlé. àtúntì aṣọ mi pé lẹ́kṣọ́rà o kò ní nǹkan kan ṣe ìyẹn ń sìn. ẹ ló kẹ́mi ẹ èmi ni o ṣe àbúrò nípa ọ̀rọ̀ owó tó kù yẹn náà ni. ẹ ẹ ṣe bọ́ọ̀lù àlèmi àti yín jọ sọ. ẹ mo mọ̀ pọ́ọ̀lù àní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó dà pé ọ̀rọ̀ ti gbọ̀nà mi yọ báyìí àwọn tó ń bá mi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó dà pé mi rò bẹ́ẹ̀ mi àti wọ́n tún jọ máa nájọṣepọ̀ mọ́ dílé tí ń pọ̀ jù wọ́n ti ń pẹ́ jù tèmi nǹkan ṣẹlẹ̀ ni pé wọ́n tẹ̀sẹ̀ introduce mi sáwọn kan ní ìsinyìí rich in grace group ni in fact wọ́n náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí gan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bá gba visa láìsí dílé kankan nàwárùdìn náà wà lábẹ́ òkúta ń bì. mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan. ah but tí n bá kúrò níbi tí wà ní máa bá yín lọ sí bank. mo ti rán dẹ̀yìndé sọ́dọ̀ ẹ̀. Oh, okay okay ní sùúrù màá wọ nǹkan tí màá ṣe sínsìn ṣá. ah o ṣe o ṣe o ṣe o ṣe àbúrò mi o ṣe alájọbí àgbèwà ojú òní tiẹ̀ o ṣe mo dúpẹ́ o ah o ṣe o. owó náà ṣe tẹ́lẹ̀ fi wá gbà á sí. ẹ mo fẹ́ fà fi ojú ọ̀rọ̀ kadà ẹ̀ ní. ṣé rí nǹkan mọ̀ ìpó máa yá kankan báyìí mo ti sọ pé thirty thousand pé kí n la wá wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ ẹgbà tẹ́ẹ̀ ni máa sọ ikú mo ṣe gbà rí ẹ pé kí n la kó tẹ́ẹ̀ ní ọwọ́ mi máa tẹ́lẹ̀ tẹ́tẹ́ wà rí <laughs> ju mi o. ṣé ten thousand naira fẹ́ fi ra ọ̀kadà. irọ́ o màmá sọ̀rọ̀ tó kù lẹ́ta ni oh. ẹ jẹ́ kó sọ́wọ́ nǹkan lọ́ọ́ sàmìlẹ̀ ni àgbàdo bá mi fi ra àgbà kó sọ́wọ́ máa ti ná tẹ bá ra ọ̀kadà yín tán bóyá kí lè má ṣe fún mi torí mi ń bá yín tọ́jú owó dání látijọ́ yìí. Ah èkì tí ó lè ṣé wà níwẹ̀ ni lẹ́yìn ẹ̀pù <laughs> máa wẹ̀ yín wọn bá fẹ́ kẹ́ wí. ó yá nǹkan tẹ́yìn bá lágbára ni kẹsàn. ẹ sì wọn agbára mi kò gbé ṣé kí fún mi lórí owó lóṣù mẹ́ta. <laughs> ìyẹn náà dáa ìyẹn náà dáa. <laughs> bá mi ẹ máa gbowó ìbéèrè rẹ èmi ni máa jogún lẹgbẹ ẹ máa gbowó oṣù mẹ́ta lọrẹ àgbà mi. wàhálà yín kọ ẹ lẹ ẹ ṣàmà lẹ. ó ṣe ní ọ ó ṣe ọ̀sọ̀tọ̀ rẹ̀ o ti bí ní sí i owó mi fi ọmọ mi nítorí ọlọ́run. kí ni. owó sọ kó sí bíbà yìí mo ní mo sáré pé ládùn àti mo ṣe gbé ṣe ọmọdé ni èmi kò sáré báńkì ọmọ tí ń bọ̀ sí máa ń bínú torí ọlọ́run. ẹhẹ àná ẹ. wá ìgbà wo ló wá kó ń bẹ̀ kò tí ì ń sìn ṣe bá rí ìwé kò sí èmi mo kàn sáré ìyá máa bínú mo sáré bọ̀gbọ̀n kó mo fẹ́ mú wí ìlànà ọmọ mi fẹ́ mú lẹ́yìn sọ amáyéra lẹ́tà ṣùgbọ́n báàgì náà rẹ̀. Give me shoes. They kò sí ẹ̀ lójú but ìyàwó mi kí ló dé gbogbo ọ̀rọ̀ ta kàn sọ láti nínú ilé ọkàn wò ni ilé yóò ti jú ni. kò dẹ̀ máa wò fámìlì ńlá ni wá o tó bá rà àwọn àbúrò ọkọ wọn ẹ̀gbọ́n ọkọ ẹ wọ́n máa ń ṣeré gan. wo fọkàn ẹ balẹ̀ tí o dẹ̀ máa wò láti gbà tí ọkọ ẹ ti lè sọ pé òun mú ẹ bọ̀ báyìí òmóbìnrin kankan déwájú mi rí o ṣé nígbà tí mo dẹ̀ ti rí ẹ báyìí lọ́kàn mi ti balẹ̀ gbà ah, ìyàwó mi gangan lélẹ́yìí. ìyàwó mi náà mà kì í ṣẹni tó máa ń bu ẹnu tó bá túra kátọ́ ẹni kó paradé. irọ́ ni o. <laughs> ó dà o sísá sí. ó dà ó dà o bá mi kí mọ́ mi o má wàá gbàgbé gbogbo nǹkan tí a jọ sọ o. ó dàbọ̀ ó dàbọ̀. mo sọ̀rọ̀ kankan kí ló ń ṣẹlẹ̀ ṣé mo ṣẹ́ ni. dá mi lóhùn náà. kí ló ṣe fún ṣé ìgbà tó fẹ́ kúrò ni ó sọ fún mi pé ọ̀dọ̀ sísá làwọn àwọn adọ́dọ̀ sísá kan ló wá sí lọ sọ fún mi pé ìyàwó ẹ ìyàwó ẹ ni mí èmi ìyàwó ẹ kíní kan kíní kan ṣé mo ti sọ fẹ́ pé fúnìgbà tí máa parí skul mi tí máa rí iṣẹ́ nínú tó máa má rí wá lọ sọ fún ọ pé èmi sì ìyàwó ẹ o kíní kan àwọn náà wá advice mi pé tọ́jú ọkọ ẹ o má ṣe kíní kan fún ọkọ ẹ. kí ló bàjẹ́ nù pé mo introduce ẹ sí sista pé ìyàwó mi ni ẹ after all mo sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ gbogbo ọ̀gán ni so kí ni mo á tẹ̀lé káàkiri fún mo fẹ́ fẹ́ ni náà mo mi rò pé ọ̀gán bá dínú pé mo introduce ẹ sí sísá pé ẹni tí mo fẹ́ fẹ́ ni ó dẹ̀ fẹ́ máa fi school fi ṣe excuse iṣẹ́ èèyàn kì í lóyún kó gbé lọ sí school ni àbí téèyàn bá ti marry wọn ní aláwọ̀ ẹ̀mọ́ ní school àbí what are you trying to say ah, i love you i want to marry you ohun tí mo dẹ̀ try láti sọ fún sísá náà nìyẹn má bínú tó bá yẹ pé yẹn ni mo fi ṣe má bínú ọ̀tí mi ní lọ́kàn láti fẹ́ rí àmì ò lè rí kọ́ọ̀sì kankan fún ẹ láti máa gbé mi lẹ́mìí gbóná jọ ti ọlọ́run jù mí I'm very very sorry but I love you jù mí. mo kó ìṣàkárá mi lè lọ́bọ̀ tó mọ̀ kébi ò ní ìdí gbogbo àwọn nǹkan tó sọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n máa mọ́ mi mi gbóná ni ah! tó bá yẹ kó ti kọ́lẹ̀ pé bí amọ̀kàn lórí fóònù wá ń bá mi sọ eléyìí tí mò ń sọ yìí wọ́n lè má concentrate dáadáa.

ti Mrs. Williams yìí lọ́wọ́ ti jẹ́ òkú lẹ́yìn bọ́. bí àwọn ọ̀gá ṣe ń sọ lágbára ọlọ́run àní rírú nǹkan báyìí ló lè ṣẹlẹ̀. fact kan ni èmi máa ń tẹ̀lé oníkálukú bá dé bus stop ẹ̀ àbọ̀lẹ̀ Mrs. Williams ti dé bus stop tó mọ́ wọ́n bọ́lẹ̀.

Oh, ọ̀gẹ́ money management lèmi rí read. mi ò waste so many hours <laughs> ibi tọ́bẹ̀ bá bat. It rí mọ́ fresh ni <laughs> wo o ra àwọn àsọtẹ́ ìlú rẹ̀. ó jẹ wọ́dà. so jẹrù pọ̀ ó jẹrù ṣàkíyẹ́rí onígbàwẹ́. Ah, ọlọ́run oúnjẹ àfi bí oúnjẹ ilé. jelly? Oh, mọ́ ẹ bóyá irọ́. ah no no no nice now <laughs> ìwé ìṣòwò tèmi lásán. Ah, èmi ò waste owó Ah, dànù. Ah, nígbà ayé madam williams èmi mo introduce ẹ̀ síbí tó ti wá ń hmm. okay that reminds me uh, post madam williams kálọ̀rọ̀ eh, hmm. kan máa fi síbẹ̀ at least management wọ́n wà gbogbo ọlọ́tún mọ́ ju èmi lọ. <laughs> post madam williams. Uh huh. kọ́ tó ṣẹlẹ̀ ní kéré ní nàìjíríà tá a wà yìí ṣé mo kó o performing arts ní school kó lè She sí ní ṣiṣẹ́ Or báńkì. Hmm. ọ̀rẹ́ mi kan yorùbá lórí báńkà ní. <laughs> that's like that for you. so bó ṣe rí nìyẹn ẹmi o ọtí pọ̀ tó àlá sọ ni pé kò ń ṣe dandan kẹ́hìn tó máa wà ní post madam williams ní experience qualification tó madam williams. ẹ ta ni wọ́n wá rò wá. má jẹ́ kí n tọ̀ ẹ́ kò sẹ́lẹ̀ mi tí mo rò jùmọ̀kẹ́ ni jùmọ̀kẹ́. yẹ́ kí la fẹ́ fẹ́ pè. a ní ogún ojú bẹ́ẹ̀ o gbọ́ tí mo sọ pé kàn ṣe dandan kó ní same qualification pẹ̀lú madam Williams. ó yé mi jù bẹ́ẹ̀ lọ. <laughs> ó yé mi ó yé mi ó yé mi. Ah, ah, gbogbo ọjà <laughs> gbogbo ọjà tá a bá ń jà tapá titun la máa jà interest mi wà bẹ́ẹ̀. ohun èmi náà a ló ti ṣe èmi oṣù máa yẹ tó bá ń wọ̀n kọ́ gbé ẹni tó lọ́ fẹ́ gbé wá nílò mm, mm, mm, àpótí jókòó ní. sábà bẹ́ẹ̀ mi náà tó tẹ̀mí. báyìí ṣe ti jùmọ̀ kẹ́ máa rántí ọ̀rẹ́ mo máa tún gbẹ lọ́bọ̀ mi lọ́la tó dùn ju mi lọ. orí ẹ orí ẹ <laughs> mo sọ mí nìjẹ wù ó yẹ lọ mẹ́fà mi ó rò serious mo ní tẹ̀sí lọ́wọ́. àlójì mi ó ti yé mi ṣáà máa ṣe tèmi náà lẹ́gbẹ̀ẹ́ kan. Say it. <laughs> Sure, Yeah. Um, Shori, in fairness, see, you will ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́. Kò sí bí èmi náà ṣe fẹ́ drive home point me. Mo only lè argue ẹ̀ pé ìwọ ló deserve promotion yẹn. <laughs> You see? Uh, so, I would advise you to keep the good work going. Thank you, sir. Or local promotions á tún You see? Um, Jùmọ̀kẹ́ come on gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ sọ láti jọ at least today is a good day um, bí wọ́n ṣe ní promotion jọ fíìmù náà ní promotion jẹ́ kí n promote inú heart ẹ̀ now uh, what do you think. ẹnu <laughs> ọ̀gá ẹ ṣe gbogbo. come on mo ti ní kó má máa pe ọ̀gá yẹn mọ́ Jùmọ̀kẹ́ ṣé orí tá a bá wà ní ọ́fíìsì máa pe ọ̀gá you're permitted. But out of the office, you can call me K-boy. <laughs> He says, yeah. Ọmọ ọ̀gá àánú. Mi no, ní gba náà yẹn, náà tó sọ yẹn bí ìgbà to wọ́n la nǹkan mọ́ ah, I'm telling you, come on, Jumoke. <laughs> Okay, I'll think about it. No, no, no, no, no, I'm not going to take that from you. You've been saying that for so long. No more thinking. Má ro Eh? Má rò now. Say something. Say something good. Something positive. Jimmy. Okay, Mr. Kandi. Ṣìyọ Mr. Adúlábẹ̀, mo prefer kò ní K-boy. Pèwò why wà nínú sexy K-boy. K-boy. Ah, oh, good. <laughs> okay. Um, um, I'm taking room màmá rí yín later. again okay My friend, time kò fi but sincerely speaking i'm for real Jim. Okay, i really want you and i want to marry you eh, mo fẹ́ kí mi what wà títí ayérayé ni mi ò Jim. Okay. Huh? Yeah. No, no, no, no, no, no. I have to do that for you. <laughs> no, no, no, no, no, no, Ah, please, come on. <laughs> Yeah. Nice. Not, you know, I'm just, I don't know. <laughs> You're driving me nuts. mm. <laughs> ah olólùfẹ́ mi dákun máì lọ o ìwọ gangan láyọ̀ ọkàn mi ìfẹ́ tí mo ní sí ẹ ló ṣe mí kò ṣàkóṣà ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí for better for worse ni mo fẹ́ for better for worse ni mo fẹ́ kó lè mọ̀ wípé mo fẹ́ràn rẹ. bọ̀dá bí mo ṣe ń rí bẹ́ẹ̀ ṣe ó ṣe ìgbà mi òwe má ṣe ra yín lè ṣe ṣe àwọn nǹkan kan wà tó yẹ kí n sọ fún yín tẹ́lẹ̀ tí mi fẹ́ sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe màá sọ ọ́ sí ẹ wò iṣẹ́ ti rí àwọn èèyàn tó sọ fún yín pé wọ́n lẹ́ni tó fẹ́ fẹ́ ẹ wọn ò fẹ́ kẹ́ ẹ dààmú jìnnà ni o wọn ò fẹ́ kẹ́ ẹ ṣe wàhálà ṣé láǹtí jù wọ́n ti ní èèyàn tó fẹ́ fẹ́. ẹ ti ń bá mi sọ̀rọ̀ ní inú ilé láti ẹ̀kọ́ mo lè ń gbọ́ ọ̀pọ̀ tí ẹ sọ ewo tún ní kẹ́ tún máa pẹ̀lú ọ̀bọ̀ jáwúra mo sọ̀rọ̀ láti sọ ó ṣe máa lọ́kọ Jùmọ̀kẹ́ ṣe máa lọ́kọ níbo ta ló fẹ́ fẹ́. bọ̀dà ẹ̀wù tẹ́ bá gbà mí gbọ́ ẹ máa rí níṣìí kẹ́ ẹ lè gbà mí. ìbẹ̀rẹ̀ ló bọ̀dẹ̀ wò iṣẹ́ wa take it easy ṣe ti gbọ́. Ah, ìfẹ́ rẹ̀ ló ń pa mí bí ọtí. ìfẹ́ ṣàwọn sọ pé ẹnu mi rẹ̀ ti gbọ́ ọmọbìnrin tó ń lọ. mo kàn ń wò ìwé ìbẹ̀jẹ̀ ń ṣe nǹkan tí mo ń ṣe nǹkan tí mo ṣe ìlú yẹn ẹ jọ ẹ má sọ fún wọn ìfẹ́ ẹnu mi rẹ̀ ti gbọ́. ìfẹ́ tí mo ní sí ẹ ló ń ṣe mí gírígírí. ó ló ń ṣe mí gírígírí. Fẹ́rẹ́ ló ń pa mí bí ọtí. Olólùfẹ́ mi dákun máì lọ. Ìwọ gangan láyọ̀ ọkàn mi. ìfẹ́ tí mo ní sí ẹ ló ń ṣe mí kòsàkòsà ìfẹ́ rẹ ló ń pa mí bí ah, o ti. Ah, kí ni kan fún yín sí i ah mo máa ti wà ọ̀rà ètò èyí tó ń gbélé ìgọ̀ ìtìjú ni mo fi gbà á. ẹ kú jọ mẹ́ta báwo ni ṣe. ṣé wàá bẹ́ o àmọ́ mi ò lọ déédéé ṣá. ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti dé láti Ghana ìgbà tí mo rẹ̀ ti dé náà ni mo ti ń dààmú káàkiri láti rí Jùmọ̀kẹ́ mi ò mi ò rí mo ti lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ìbí méjì náà tí mo mọ̀ tí mo béèrè pé ibo ló lè wà ìkan ló kàn ti ẹ̀ ń sọ rádaràda lẹ́nu ló ń sọ fún mi pé Jùmọ̀kẹ́ ti travel travel lọ síbò àmì ah, dẹ̀ tí ń fura náà pé kí n tó kúrò ní Ghana náà ni mo ti ń pe nọ́mbà ẹ̀ títí títí títí tí tí ò gbé of which mi ti ẹ̀fẹ́ ní kó tẹ̀lé mi lọ́gán tó rárá mi ò lè balẹ̀ náà pé kí n fílẹ̀ fún dídí oṣù kan ah, mi ò rí ah, kó má bàa dàbí nǹkan mí ni mo kó wà tiẹ̀ tún súnmọ́ra dáadáa ni mo ṣe ní kí n wá síbí kí n béèrè pé kí ló ṣẹlẹ̀ ó possible travel lóòótọ́ ṣá ó dàbí ó travel ó travel. travel àbọ̀ lọ́sìbò abájọ náà ni ọmọ ibo ni Jùmọ̀kẹ́ fẹ́ lọ kí tó kúrò ńgá náà mo ti pe nọ́mbà ẹ̀ tí ò lọ lóòótọ́. gbèsè lẹ́yìn pé fóònù ẹ̀ tí ò lọ ìkò lè lọ torí kò sí láàánd ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀fun ṣẹ́gun ọ̀rẹ́ mi ni Jùmọ̀kẹ́ lóòótọ́ bọ̀ ìyàwó tó máa bá yín kalẹ̀ òun lọ́lọ́ máa pèsè fún yín tó máa bí ọkùnrin tó máa bí obìnrin nínú ilé yín ṣẹ́gbọ́ ṣe rí Jùmọ̀kẹ́ ẹgbàgbé ń pa ẹ̀rọ Jùmọ̀kẹ́ mo kàn sọ fún pé bí ẹ̀gbọ́n mi. ẹnu sọ kí ni gbóná dáadáa tó ń sọ yìí ṣé nǹkan ò ṣe é ṣá ah, ò lẹ́bi tí ò bá ṣe jùmọ̀kẹ́ tí mo sọ fún pé mi gbọ́dọ̀ rí lọ́dọ̀ ẹ̀ mọ́ ká lóun ti stop láti má wá sọ́dọ̀ ẹ̀ mọ́ ni gbogbo òṣì tó ń sọ lẹ́nu rẹ̀ ò ní láǹfààní àti máa sọ sí mi èmi àti ẹ náà lájọ ń sọ̀rọ̀ sí ṣọ́kí ṣe ló fọwọ́ gbá mi pẹ́ ló fọwọ́ gbá mi pẹ́ ọkọ rẹ̀ o ti fọwọ́ gbá mi á ti tó bí ẹ̀mẹ́rin tí n bá fara lẹ̀ fún ẹ dáadáa ẹ̀kẹ́ mi lọ́ọ́ máa gbẹ́jọ́ tí mi ìgbà jáwọ́ ẹ̀ kúrò ẹnu ẹ̀ ń bọ̀ lẹ́nu mi ni ó ní ìranù òṣì sọ mí dàbí mo ṣe dà à ń sọ̀rọ̀ ó sọ fún mi pé ẹ máa gbà yàyà yàrá àtẹ̀dáadáa mi yàyà àtẹ̀yàwó mi fún yín ó fa ọkọ fún ni abo advice ẹ̀ pé kó fi mílẹ̀ kó lọ fẹ́ lómi. mi ò kó máa bí irun mo ṣe eré náà ẹ̀mí rè o. má bẹ́ẹ̀ mi ṣe wéré ẹ̀ mọ́ o tó bá géré ni lóòótọ́ má bá mi ṣe wéré ẹ̀ mọ́ ṣé mo lè fẹ́ ṣe ní bíṣọ̀bù ẹjọ́ náà. ẹ ní fẹ́ sọ bẹ́ẹ̀. kò sí àtọ̀ nínú nǹkan tó ń sọ

láyọ̀ ọkọ mi. Ìfẹ́ tí mo ní sí ẹ ló ṣe mí kò sàkúsà. Ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí. Wo Jimmy àti Boy ọ̀rọ̀ orí bọ́bí ìtara ọ̀. Ọ wà ní kìnnì. Ọlọ́ àbáyé ẹ̀jẹ̀ ìgbà ó lè ṣàlẹ̀ ìgbéyàwó ojú mi láì pé wọ́n jó pa kúrú mọ́ kó jù dáadáa. àbẹ́ẹ̀ ló wà mọ̀ tí bí tó ẹ̀sìpẹ̀ kò máa jẹ́ lówó. 100, 200, 300, 4. Ẹgbẹ́ gba change o. Ẹ gba change. Ẹ bá ti ra star kò kí n wà ní blockchain. díẹ̀ náà ṣì wà síbẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n gbé òdòdó yìí wá sí ojú rórí ẹ̀ láti lè máa fi ìfẹ́ mi hàn síwájú sí and you know I love you so much má bá wọn jọkùn má bá wọn jẹkùn lọ ohun tó máa ń jẹ lájúlé wọn òun ni kó bá sùn o bẹ́ẹ̀ ni ò dẹ̀ jí sáyé á sùn díẹ̀ á jí díẹ̀ kò kò wá conscious rárá mo in fact mi ti kò jẹ́ kọ́rọ̀ náà yé mi mọ́ dókítà ẹ jọ ẹ bá mi wò. Ah, Mr. Kayode ńkọ́. ẹ ó ń bọ̀ ó ṣì wà lọ́fíìsì ó ti pè ó ní tóun bá ti kúrò lọ́fíìsì òun òun bọ̀ ń bí ń sìn. mo ti mọ nǹkan tó need máa fún ní abẹ́rẹ́ kan sí already mo ti fún ní ìkànlú ẹ̀tẹ́lẹ̀ màá tún wá fún ní ìmí ìsìn ẹni tí máa fún sí yẹn ó máa wá sùn dáadáa sí lówó lè ṣìràn wá o òun máa sùn dáadáa tó bá ti wá sùn yẹn nífà wọ́n máa jí gan-an ó lè lóun fẹ́ jẹ kò sí nǹkan tí ó lè ṣe ẹ grab Mm-hmm. rẹ. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé sá ọlọ́run àṣẹnu iṣẹ́ ti yín náà ẹ ṣé mo dúpẹ́ o. ṣe rí bó ṣe tó bá lò fẹ́ jẹun sí i kó tó bá sùn gan-an. lé ewu nínú gidi kò yẹ wọn pẹ́lẹ́ dídà ewu ló mú wá èpè mà ló ń pa bí ilẹ̀ dídà ní fọ̀rẹ́. ẹ ní láti ronú báyìí ọlọ́run ọba ló mú gbogbo tó dẹ̀ lè sun gbogbo òun tó ń ṣẹlẹ̀ òun máa yanjú ẹ̀ lágbára ọlọ́run ara ọ̀rẹ́ mi máa yá ìfọkànyín balẹ̀ ṣẹ́gbọ́. àmín o àmín ẹ wò ẹ jẹ́ kí n tètè máa lọ tí n bá kúrò níbi tí mò ń lọ máa gbọ́ hospital ṣe bọ́. ẹ ṣe ah, ẹ ṣe ọ̀rọ̀ ìsà. tàǹpé jọ bínú má bínú o mo kàn ń rò ní àmì látìgbà tó ti ṣẹlẹ̀ oríṣiríṣi èrò ló ń wá sọ́kàn mi jùmọ̀kẹ́ sọ fún mi wípé bọ̀bọ́ kan wà tóun fẹ́ kó tó di pé èmi àtòun fẹ́ra wọn. yes ṣé kò ṣe pé bọ̀bọ̀ yìí ló sá pamọ́ sínú òkùnkùn tó bẹ̀rẹ̀ sí ní tafa burúkú yìí. ọkùnrin ah, káyọ̀dé ọ̀rọ̀ yìí máa ń fọ́n ìsinmi ṣá ah, ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín òkú tó ti kú kan kò kí n bá láàyè rojọ́ ní ọjọ́ tó gbọ́ pé ẹ̀yin àti jùmọ̀kẹ́ ẹ̀ ń ṣe wedding ọjọ́ yẹn ló sáré lọ tó lọ wọ ara tó dẹ̀ lásìdẹ̀ntì tó kú dànù. ó ti kú. yes ó ti kú ah, in fact gan jùmọ̀kẹ́ gan mọ̀ pé ó ti kú. jùmọ̀kẹ́ mọ̀ èmi mọ́ mi mọ kankan rárá rárá ó ti kú. Oh. ẹ wo ẹ má wọrí ẹ ṣáà ti kẹ easy lágbára Ọlọ́run Ọlọ́run bá wà fún lálàáfíà ẹ jẹ́ kí mi máa ti máa lọ tí n bá débi tí mo lọ máa pè é ṣẹgbọn. ẹ ṣe thank you. ẹ take care. all right àlèpè nípa lájọbí ilẹ̀ dídà ní pọ̀rẹ́ kò yẹ wọn pẹ́lẹ́ dídà èwo ló mú wá kò yẹ wọn pẹ́lẹ́ dídà ó léwu nílò. ẹ ẹ oh, ok alright then. jẹ́ kó máa bọ̀. Yeah. Daddy ọmọ ajúmọ̀ kìíní ìjì ọmọ arọ́tí ẹ̀bí òjò ọmọ orí wọn tí wọ́n já ọmọ ṣàkìtì wọn ẹ̀wọ̀n ìlàsẹ̀ ògbárò ọmọ aláàlẹ́sẹ̀ ọmọ ẹlẹ́ òdúdú tí mu tí kù fún ààrẹ níbo oyè mẹ́tu ẹ̀ lámọ́lá mi ò gbọ́dọ̀ jẹ́ ẹran ẹ̀gà ọmọ ṣèké okú òǹbẹ ọmọ bó ṣèké ara ìrọ̀. adé orí mi ń wú o. dáadáa ni báwo wá lára. dáadáa ni àdúpẹ́. àti dúpẹ́ fọlọ́run oògùn tó ti ṣe kò tún ní gbére mọ́. àmín àmín àmín. jùmọ̀kẹ́ tí wọn náà ṣàkíyèsí pé oògùn tó ń ṣẹlẹ̀ sí i kì í dẹ́ ń ṣe lásán mọ́. bẹ́ẹ̀ ni dádì mọ̀ mọ́. iṣẹ́ ẹ̀kẹ́dẹ̀ ló ń bẹ́ ẹ sọ́ lọ́dún òun bẹ́ ẹ sọ́ lọ́sì òkò pè. Ah, ẹ wo ẹ dáadé ẹ má dààmú mi lóyún at my age kí bẹ́ẹ̀ ọkọ̀ mọ̀lẹ́kì máa mọ̀ kó possible now nǹkan tí mọ́mí bí mi nìyẹn wọ́n ní ta ni mo bá múlẹ̀ mo dẹ̀ ní mi ìbéèyàn kankan múlẹ̀ ó ní mi ìbéèyàn múlẹ̀ tí bá bẹ̀yàn múlẹ̀ máa sọ fún wọn ibi iṣẹ́ ni mo wà yín sìn ṣé tí nǹkan bá lọ ń ṣe èmi náà níbi iṣẹ́ ṣé máma embarrass ara mi ni nǹkan tí mo sọ fún mọ́mí nìyẹn tó dẹ̀ dà gidi bolẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bínú. ẹ jùmọ̀ kẹ́ bá bí amọ̀ gidi ṣe é ṣe owó nìyẹn ṣe yẹn ah, òun náà ló gbọ́dọ̀ máa tẹ̀ ẹ́nu kí ló ṣẹlẹ̀ kí ló ti ṣe kí ni nǹkan tó rí ṣùgbọ́n bí tọ́rọ̀ dé àní jókòó ni bí ìyẹn ò ṣe jókòó èmi náà ní jókòó ìwọ náà dẹ̀ wà ní jókòó ẹ lágbára ọlọ́run ẹni tó bá ṣẹ́gun sí òun náà ló ń jẹ́ èmi ni máa jèrè ẹ mi ò ní fojú sunkún ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ní kí n má jèrè wàhálà ìwọ náà ní jèrè. ó ti yé. àgbà ṣé wo mi ìsinmi ni kò wọ ẹ kó rí mi ni ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti kó o lára ẹ̀ ìdírí tí mo fi ń dààmú láti wá ẹ̀ wo má jẹ́ ká mọ́jọ́ sọlókùn fẹ̀yìn nílẹ̀ fẹ̀yìn ẹ síbí. Bukola búkíbúkí ọmọ bàbá ẹ̀ jẹ ní àbí ọmọ okùn yóò sí ní ogun ní abínú lólú ọmọ akútakútọrun ńlẹ oṣù tó ra rìsáàjì káàdì rẹ ní ti ah, òun gbàgbé nǹkan ẹ ǹlẹ́ o. ẹ dáàdi ọ̀rẹ́ mi ni Jùmọ̀kẹ́ lórúkọ ẹ̀ mọ́mì ẹ̀ ni wọ́n jókòó ẹ̀ tí àwọn ló fẹ́ wáá rí yín fáwọn kọ̀ọ̀kan. ẹ ìfàlẹ̀ rí ni àbí mi. <laughs> ifá la wá rí bàbá ṣùgbọ́n àsìkò tó jẹ́ pé ẹ̀yin ni agbẹnufọ̀ fún ifá yìí náà la wá rí nìyẹn. ìgbà yóò dá ìgbà ẹ sọ̀rọ̀ sí. tó ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbáraba awòde ọ̀yọ́ ohun ẹ̀gbọ́n awọ́rẹ́ mọ́ tẹ̀lẹ̀mọ́lẹ̀ awọ ìlàrẹ́ kẹrin ní awòde ìdẹ́ta ọba kí àlàòrìṣà awòde ìmójúdé ọyún ṣẹṣẹ awolé gudu àgàmùràrà awolé olódùmarè ìbá alájà òun ògbóró alògìdìǹbó tòun àgbàgbà àjọgẹ̀dẹ̀ òun àgbàgbà alògìdìǹbó tí fìdí kò dí eégún ayé mọ̀ṣẹ̀bà ọ̀run àti ọjọ́ àtiwọ̀ oòrùn ìkòríta mẹ́ta ọ̀gbàlájà ọ̀sán gangan ọba mákì kùtùkùtù ọba ìbò ìkòríta mẹ́ta ọ̀ṣẹ́rẹ́ ìmọ̀gbò igbá mọ́lẹ̀ wọn ò júkọ̀ tó òrìṣà mọ́lẹ̀ wọn ò júkọ̀ sí olúgbó inú igbó olúgbóhùn ilé ọ̀dàn ọ̀gẹ̀rẹ́ àfọ́kọ́ ẹ̀rẹ́ àtẹ̀rẹ́káyé alápò ìkà ire. Hmm. tẹnumọ́ ajakologbélé ajakologbélé odò níwọ̀nràn àpákílẹ̀ ìjà tí í ṣe olórógun lóde ọ̀run ajakologbélé odò níwọ̀nràn àpákílẹ̀ ìjà tí í ṣe olórógun lóde ọ̀run wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n dé kòríta mẹ́ta àgbáǹsálá wọ́n pàdé Ọ̀rúnmìlà lọ́nà. ajákologbélé ọdún ni wọn àpàkìlìjà àti iṣu olórogún lóde ọ̀run àwọn mẹ́tẹ̀ẹ̀ta arúnmalẹ̀ ni wọn wọ́n ń bọ̀ lóde ayé wọ́n pàdé Ọ̀rúnmìlà lóríta mẹ́ta àgbáǹsálá Ọ̀rúnmìlà ní níbo ni wọ́n ń lọ wọ́n láwọn ń lọ sílé ayé kílẹ̀ ń lọ ṣe wọ́n láwọn aṣàdéhùn má múṣe làwọn wà lọ wọ́n ní tán bá délé ayé àwọn aṣàdéhùn má èyí tó ti bímọ nínú wọn àwọn apá ọmọ ẹ̀ èyí tí ò tí ì bímọ àwọn ò ní jẹ́ ó bí àgàn ló máa yàkú èyí tó ti kọ́lé nínú wọn àwọn asọ́dá láì nílé wọn kalẹ̀ ilẹ̀kùn ọ̀hún ìlànà ọ̀mọ̀lẹ́bí òun wà lórí ayé kílẹ̀ bẹ́ẹ̀ ṣe fóun yáwá ìṣòro tẹ́ ẹ bí fá kò tó ìṣòro tí ẹni ẹ torí ẹ bí fá ní nínú tí mò ń wò ń bí ẹni ifá tẹ́ ń béèrè ní àlá burúkú tí. Ti ẹni tẹ́ ẹ torí ẹ̀bí fa ńlá kálàlà ríran dandan rádaràda ẹni ẹ torí ẹ̀bí fa yìí bí ò bá tọ́ bó ṣe yẹ kó tọ́ yóò yí àgànkù ni. ajakọlẹgbẹlẹ ah, agbọniwọran agbọniwọran àpàkìlẹ ìjà tí ìjọba ológun ló dé ọ̀run adébáfọ ọ̀run mìlá ibà ń tòde ọ̀run bọ̀ wálé ayé ikú ní bá ń bá o tẹ̀tẹ̀ kò kó mọ́ lọ́dọ̀ lómi pa àrùn lọ́ba fẹ́ yálé mi tẹ̀tẹ̀ kò pọ́ mọ́ lọ́dọ̀ lómi pa ikú ní bá ń wá mi yíbọ̀ wá lómi pa òṣì ní bá ń wá mi yíbọ̀ wá lómi pa. èmi kọ́ mo sọ irun mọ́lẹ̀ ni ó ti bá ẹnìkan ládìhun bẹ́ẹ̀ ni wọ́n ti jọ dámájì mú àjọṣe pé àwọn fẹ́ fẹ́ra wọn onítọ̀hún sì ti fọkàn balẹ̀ ifá àtẹ̀mí wá ń sọ fún mi pé lójú ọ̀nà ọmọbìnrin ìdálẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ nídàlẹ̀ àbálẹ̀ lọ adífá fún àgbààgbà mẹ́ta tí wọ́n pilẹ̀ ọlá níní tí ò bá lọ wá ìyọnú arákùnrin yìí kò ní lọ́mọ láyé. Ah! ẹlẹ́dàá mi ò ní jẹ́ bàbá ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ah! irúnmalẹ̀ irúnmalẹ̀ má sọ bẹ́ẹ̀ bàbá. kódà tá a bá yọwọ́ wípé ó ti wà lé ọkọ ni ńṣe ni ìbá sọ wípé kẹ́ ẹ yá lọ ṣèyàwó kẹ́ ẹ yá lọ fa ọmọbìnrin ilé lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ n tó wà lẹ́yìn ọ̀fà jòjé lọ bífẹ́ àtẹ̀mí ti ń sọ rèé o. Jùmọ̀kẹ́ ṣàánú mi mo ṣàti bá ẹ̀sùn lọ́ka tó débi ìwọ tó ní ìmúlẹ̀ gbọ́ ta ló bá ṣe múlẹ̀ ta ló bá ṣe múlẹ̀ tó lè sọ fún mi ìyá ẹ̀. mi ìbéyàn kankan wọn lẹ. mọ́mì ẹ má dájú mi lóhùn ẹni tó sọ pé òun fẹ́ kó tó mì ti bùra káyọ̀dé nǹkan. ṣẹ́gun but èmi àti ẹ̀ múlẹ̀. bó ṣe jẹ́ pọ́dọ̀ ṣẹ́gun lẹ̀mí rẹ̀ lọ gan-an ṣẹ́gun gan-an náà lè wà lọ́bẹ̀ ẹ gbéra báyìí lọ́bẹ̀ ṣẹ́gun yọ̀ǹda ẹ̀ tinú tinú tinú tó bá ti yọ̀ǹda ẹ̀ tó ní tọ́ gbogbo ohun tó ṣe òun foríjì ó parí. sísá sílẹ̀ bẹ ṣẹ́gun ti tán ẹ bàbá máa bẹ ṣẹ́gun bàbá ó yá dìde lẹ̀. ṣẹ́gun ti kú. tèmi bá mi bàbá ṣẹ́gun ti kú mo gbé mo ti gbé mo gbé ah bàbá kí ni máa ṣe. ìyá wa bàbá kò sí tó ti bàjẹ́ eh. ẹ gbéra báyìí kẹ́ ẹ lọ sójú olórí ìṣègùn kò lọ túbá ń bẹ lọ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó yíra mọ́lẹ̀ kẹ́ padà wá báyìí. ṣé o mọ̀ bẹ́ẹ̀ ọmọ olórí ah eh, ilé wọn ń kọ́ ó yá ìdílé bàbá ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o tìyín náà ní bàjẹ́ àwọn yóò ní rí wàhálà o dídé ní ẹ̀kọ́ dá mi lóhùn dídé ní ẹ̀kọ́ bọ́ sọ́nà má bẹ́ẹ̀ bàbá.

one. àga ẹni dáhùn àfọ̀rá. ó mà ga o ó ga ee ó ga ọ̀rọ̀ èèyàn ni o. ẹ má bínú pé ẹ̀rí mi láti jọ ẹ wò káàkiri káàkiri ni ká má parọ́ ikú ṣẹ́gun dùn mí kan o mo mí ìṣe gan-an gidi ni. ó yọ ó yọ mo rí i pé ẹ mí ìsìn wọn gan because ẹ mí ìsìn wọn tó pọ̀ jù ṣèbí látìgbà tí yìí ti ṣẹlẹ̀ náà láti bí ọdún kan àbọ̀ àyẹ̀ṣẹ̀ ń fojú kan ẹ̀mí sìn ní àràpọ̀ ẹ̀mí sìn wọ̀nyí náà ni kálẹ̀ lómi ni kò ní wá rárá ṣó yé yín kò ní wá. Ah, ẹ wo ikú ẹ dùn mí gan lágbára Ọlọ́run Ọlọ́run á mú ìpè burúkú kúrò lójú ẹ. àmín. á dẹni sáfẹ́fẹ́ rẹ fún ṣé wàá sí àmàlí yìí kò sí ara wípé mò ń miss ẹ náà ni wọn á ní kí n yọjú sí i pé mo fẹ́ gbé gbé fúláwà lọ sí. kò ní séwu èmi wá èmi wá ní àwọn tí mò ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé kò ṣeé fi ilẹ̀ báyìí ṣó ti yé àmọ́ nígbà tó ti jẹ́ pẹ́yìn ni tó dẹ̀ jẹ́ pé olórí ìbàdàn ṣẹ́gun lè fẹ́ dress máa mú yín lọ. ẹwẹ ṣe bọ ẹ jẹ́ ká máa lọ sí. Ah, irọ́ a nílè lọ báyìí kò ń ṣe lónìí because n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí olórí ẹbí wa gbọ́ ṣóyé pé ẹ ní ẹ fẹ́ di olórí bọ̀dá o tí wọ́n bá ti wá ní kí n mú yín lọ màá kàn máa mú yín lọ ni ìgbà wo wá ni ẹ máa ráyè tí màá mú yín lọ sọ́dọ̀ olórí ẹbí. bí bá sọ pé fẹ́ mú wa lọ lẹ́yìn náà yẹn náà wà òkè. bẹ́ẹ̀ ṣe ṣe ṣe kí wọ́n yá ọ̀yà yá. láwa fún láwa fún. mo yẹ wọn pẹ̀lẹ́ dìgbà ó lè wọlé ìrọ̀lẹ́ mo yẹ wọn pẹ̀lẹ́ dìgbà. ìgbìmọ̀ ló ń pa lájọ bí ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀. ẹ kú kalẹ̀ ẹ kú jù ẹ jọ nígbà tí àwọn bàbá mi ṣe ìtàn ṣe lọ́wọ́ yìí kí n kí irun wa. ẹ sọ ń tẹ fẹ́ mu kí ní káwọn ọmọ mu wá fún yín mineral wà lóríṣiríṣi tó bá dẹ̀ pé juice lẹ fẹ́ anything tó bá jẹ́ nǹkan títù tẹ́ lè fi rẹ̀ǹgbẹ́ ẹ dárúkọ ẹ̀. ọkùnṣe <laughs> ni ẹ wo èmi ò kì í ṣàlejò ọ̀rẹ́ mi nìkan yìí ni àlejò ẹ wo. ẹ wo ẹ má ṣe yọnu sá dáàdì ní kẹyìn tí bá wà pé ká lè dé lọ síbi tá a lọ. ó dáa ẹ jẹ́ ń bá yín kan wọn lójú. <laughs> jẹ́ kó yà yín lẹ́nu kì í ṣe pé mo ráyè o mi ò ráyè rárá tẹ́lẹ̀ àmọ́ ìdí tí mo fi mú yín wá sí bíbá ẹ̀ mo fẹ́ kẹ́ wá rí wípé ẹni tẹ́ sọ kó kú kó kú o. Jùmọ̀kẹ́ rò báyìí wọ́n lòun wojú olórí mi káàkiri wọ́n ṣe sódà kí n gbà ní àdúrà pé kí ilẹ̀ ní ìtòṣù kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wojú orí ẹ̀ka. wọ́n bí eré bu fún fún rẹ̀ gan ìgbà tó dé wádìí sí wọ́n ní ìlú iṣẹ́ ìgbà tó ń wọ́de tí mo pẹ́ yìí ló ṣẹ̀ wọ́n wá ní kó lọ ṣàdúrà lójú oró rẹ̀ nǹkan tó jẹ́ ká wá nìyẹn ṣòro kó ti bọ́ fún ẹ kó wo ṣùṣù ó sọ mí sí ipò tí mo wà rẹ. ọ̀dẹ má sọ̀rọ̀ jù ẹ ti ń fẹ́ bọkùnrin jẹ ẹ má bọkùnrin jẹ o. ojú orórì wo ló wá wá káàkiri abẹ́ni tí o bá ti kù ṣe ń lójú orórì. kò dé tó lójú orórì tèmi wá pé ọmọ máa jìn gan. orí kúkú sọ ọmọ àbáyọ fún ẹ àmọ́ irú kò tó wà yìí òun kọ́ ló wù mí kó wà kó fi wà rú bílẹ̀ ni àwọn ju gbogbo ẹ lọ ọlọ́run tó mú gbogbo adábẹ́rẹ́ àlàyé sí burúkú ni ó dájú. ẹ̀bẹ̀ tó bẹ mí ló fi dákun torí bí ló ṣe ń bíbí tó tó bá jẹ́ ẹ̀sìn.

ara yìí ẹ̀wọ̀n ojú mi rí o ojú mi rí o ìjìnlẹ̀ ńlá ńlá orú mi lójú gbòòrò àṣírí ìjìnlẹ̀ àṣírí bẹ́ẹ̀ bá bí mi ń bá rò ó. àyíjẹ ò ṣe dáa ò ṣe dáa ha Jùmọ̀kẹ́ ò ṣe dáa ẹni tá a fẹ̀yìntì tì bí ó bá yẹ ni wí ni wí nígbà tó mọ̀ ipò òní fẹ́ kí ló dé tó sọ fún láti pilẹ̀ ayé láti bá kọkùnrin àtobìnrin ó máa fẹ́ra wọn kóbìnrin sì rí i pé ah, ọkùnrin yóò pè mí lágbájá wá o ń ṣe mọ́ o ó tán wàá mọ̀ pé o ò ní fẹ́ o ń tàn o ń tàn o ń ọjọ́ orí rẹ̀ wá fẹ́ kọ́la wá yẹ gbálẹ̀ ó ah! ti bà nǹkan jẹ́ ó ah! ti bà nǹkan jẹ́ ó ti bà nǹkan jẹ́ ó ti bà nǹkan jẹ́ kí ló ná láti jẹ́wọ́ ọkàn ẹ fún pé kínní yìí ò ṣeé ṣe wá tán títí títí títí títí tí wá òbí tó bá yí ọmọ ọlọ́mọ jẹ́ dé ah, ah, ah, tó bá jẹ́ ìwọ kéèyàn fi irú ìyá eléyìí jẹ ṣé tó bá sáwá bá wa ṣáà ní gbèjà ẹ tó bá jẹ́ mi gan wọn ò lè gbà òṣèlú eléyìí fún yàn ó wá pa ọmọ ọlọ́mọ lápasáyé abẹ́ mọ̀ pé gbogbo ń tà ń ṣe yìí ló lẹ́sàn babaláwo tó bá ṣiṣẹ́ ìrú yóò jìyà wòlíì tó ṣiṣẹ́ èrú yóò jìyà oní aláàfáà tó ṣiṣẹ́ èrú yóò jìyà ká wá gbọ́ èyí tó sọ yìí ká wá bẹ̀rẹ̀ sí ní gbè lẹ́yìn ẹ̀ ṣé báwa náà bímọ. ẹ jọ̀ọ́ dáadé kí lẹ tún rò pé a lè ṣe. tẹ́ ẹ lè ṣe. ó ṣe bímọ ọ̀ọ́dẹ́lẹ́rò ọlọ́fínà ó ṣe bímọ ọ̀ọ́dẹ́lẹ́rò ọlọ́fínà pómúpómù mùjíà àkósùn pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ ìbáàbá o ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ẹ̀ ṣe bí mo hàn délérò ọlọ́fin òjijì ṣìkà ó balẹ̀ ọ̀gán jẹ́ adé afọlọ́fin nítorí ìmọ̀gbájá aya rẹ̀ ọ̀rọ̀ ìbábá ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ẹ̀ ṣe bí mo hàn délérò ọlọ́fin tí èèyàn bá wà láyé tó bá ń yọ ibi ṣe nǹkan burúkú á máa yọ ṣe ìgbà tí wọ́n ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ tó ń ṣàbòsí ọmọkùnrin yẹn ó mọ̀ pé tó máa gbẹ̀yìn sí rèé ó dálé ọmọ yẹn ni ó ṣẹlẹ́dàá ẹ̀ kò sí nǹkan tá a lè ṣe àfi tó o bá lè lọ bẹ̀ẹ́ tó o bá lè lọ bẹ̀ẹ́ tó bá ti gbọ́ ó ti tán ó ti tán. dadi lóòótọ́ nǹkan tí júmi ṣe ò dáa adé ti bá wí kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ká wá sọ pé ọmọkùnrin yẹn ò gbẹ̀bẹ̀ kí ni nǹkan míì tẹ́tú lè bá wa ṣe sí. kò sí tí bàgbàlagbà ń jẹ́ bí ifá tí ò lè tutù ó padà lọ bá ọmọkùnrin yẹn gbogbo ohun tó o bá lè ṣe láyé láti rójú rí ẹ láti wá ìyọnu rẹ lórí ọ̀rọ̀ ifá kọ́ níwọ̀n ìgbà tó ti dá yìí ọ̀rọ̀ ẹlẹ́dàá ló ń jà tí o tó o bá ti lè lọ bá tí o bá gba ẹ̀bẹ̀ tó o sọ tí o lójútùú <laughs> bọ́tà rẹ ó ṣe bá kú nù èmi kọ́ mo sọ. So èmi kọ́ mo sọ àwọn ọmọ alẹ̀ tó wà ń bí ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mélòó lèmi fẹ́ sọ. ìjìnlẹ̀ àṣírí ìjìnlẹ̀ àṣírí bẹ́ẹ̀ bá bí mi ń bá rò bẹ́ẹ̀ bá bí mi ń bá rò tálẹ́ni tálẹ́ni tí mo lè sọ kó yé tí mo lè sọ kó yé wọn. ṣàánú fún gẹ́gẹ́ bí ṣe omi fẹ́ eré kọjá mi nù kúrò ìwọ nìkan ni mo ṣẹ̀ sí ọlọ́run jọ pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ olúwa torí tó bá ti dáríjì mi gbogbo ayé bá dáríjì mi ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún mi torí tó bá ti ṣàánú fún mi tó dáríjì mi kò sẹ́nikẹ́ni tó máa bí mi lóhun kò mọ́ tàbí lọ́wọ́ ṣẹ́gun olórí burúkú tó sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run mọ́ mi lọ́wọ́. ìwọ gan-an ni olórí burúkú jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ sọ́nà ló ṣẹ̀ ni sọ́nà ló promise pé wàá fẹ́ tó o fẹ́ ẹ tó ṣẹ̀ ni kò wá lọ́kọ́ lọ́bẹ̀ wọ èmi ò mind o ìwọ náà lè lọ sórí wheelchair i don't care kémi ṣáà ti wà òkè ni torí nǹkan tó ṣe fún ṣẹ́gun yẹn ah! jùmọ̀kẹ́ o lè ṣe é tó wọ̀sùn jù bẹ́ẹ̀ lọ fún mi o ó lè ṣe é tó for me. mi i'm telling you and i know what i'm saying mo kì í ṣe ọ̀dẹ̀ orí mi dẹ̀ pé wo tó bá jẹ́ wípé òrùka yìí ló ń deceive ẹ̀ sori <laughs> pé easy àti yọ máa yọ máa sọ dànù wá rí. àráyé ẹ̀wọ̀n ojú mi rí o ẹ̀wọ̀n ojú mi rí o ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ńlá oró <laughs> mi lójú gan. káyọ̀dé káyọ̀dé ṣé mi ni mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bínú kò wájú mi jọ ẹjọ́ wò ni ẹ bẹ̀rẹ̀ sí ẹnu. kí ni ìtumọ̀ wọn yẹn ah, ah, káyọ̀dé. ẹ má bínú wa bọ̀bá mi ó yẹ kọ́rọ̀ mi yé yín náà ó yẹ kó yé yín ah, mo lọ́mọbìnrin yìí fẹ́ pa mí ó fẹ́ pa mí ẹ̀yin kan ló yẹ kẹ́ sọ pé kí n kọ́ kí n lè dànù èèyàn fẹ́ pin mí lẹ́mìí ẹni dandan dandan kí má kọ́ kí má kọ́ má lè jáde má kọ́ ni o. ọlọ́run má jẹ́ ríru ẹ̀ kémi sọ fún ẹ wípé kò lé ìyàwó ẹ̀ dànù torí kíni ó lè kọ́ o kò sí ń tó jọ Ah, bí ìyàwó èèyàn bá níṣòro èèyàn dúró tì ní nǹkan tó ń pè lọ́mọkùnrin nìyẹn ábọ̀sibọ̀sí kí ni ìṣòro tó tì ní sí sórí bíbẹ́ lògùn orí fífọ́ ni ẹ́ à ah, èmi ò lè sọ bẹ́ẹ̀ fún ẹ o mi ò lè sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé bí ẹ sọ wípé ó ti lọ bẹ nìyẹn. ó ti lọ bẹ́ẹ̀ ah, ìyẹn dẹ̀ ló ń gbà ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ náà kó gbẹ̀bẹ̀ ẹ fílẹ̀ ni mo ní kíyàwó ẹ̀ wá rí mi àwọn ọmọ ìgbésẹ̀ tó kù tá a máa gbé nígbà náà ó tán gbogbo adé níyànjú kó tún wá rí yín kó wá rí mi kó tún wá rí yín kó wá rí mi. báwo dẹ̀ ni ìta sọ. mami mama rí yín létà mi ìtẹ̀ wá òkè. ẹ ọ̀rọ̀ yẹn kọ́ máa takú tiẹ̀ lọ́rùn ó dá síná mo ti gbọ́. mo mọ̀ pé mo ti ṣe é àmọ́ tó bá ro tẹ̀ṣẹ̀ mi ìwọ náà tara mi ṣe ọlọ́run ìgbà tí mo fi ọ̀rọ̀ yìí lọ àwọn àgbàlagbà náà ni bàbá má ti wá lọ́wọ́ òfò lọ́jọ́ tí mo wá yẹn ìyẹn ló jẹ́ kí n padà wá pẹ̀lú chẹ́ẹ̀kì five hundred thousand naira yìí nǹkan kan péré ni mo fẹ́ kó ṣe fún mi kàn sọ wípé o ti dáríjì mi jù. ẹni tó gbà ẹ́ nímọ̀ràn yín bá mi kí òun náà pé ó try. tó bá dẹ̀ jẹ́wọ́ ló gbára ẹ nímọ̀ràn orí ẹ pé pé kó fún mi ní five hundred thousand naira kí n fi ra ẹsẹ̀ mi tó kàn padà pé kí n gba five hundred thousand naira ìbànú tó wà nínú ayé mi kó mú kúrò Jùmọ̀kẹ́ tí n bá rò bó ṣe ṣe mí máa bí ọlọ́run kó bá mi fi ẹ́ sí inú ìṣòro tí agbára five hundred thousand naira ò lè ká kó bá mi fi àwọn èèyàn sí inú ìṣòro tí wọ́n máa sáré káàkiri tí five million naira ò ní lè yọwọ́ kúrò nínú ẹ̀ èyí tó jẹ́ pàtàkì jù nínú ẹbí yìí tí ìwọ fúnra rẹ̀ wojú ẹ̀ kó bá mi fi sínú ìṣòro fifteen million naira gbogbo tó jẹ́ five five five five five five tó bẹ̀rẹ̀ lórúkọ owó kó fi gbogbo àwọn ẹbí ẹ̀ sínú ẹ̀. gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí kò jọ bí èpè sọ bó ṣe ń dùn mí ni àwọn tó bá fi kí n dárí jẹ ó simple Jumi try láti jẹ́ kí o padà wá síbí pẹ̀lú èèyàn kan nítorí tí wọ́n ṣiṣẹ́ ọba pé méjì ní ìdáríjì ẹ̀ kò dẹ̀ sí tẹni méjì náà títí ẹ̀ kán tí ẹ̀ wọnú ilé kó wá wà ní kọ́ndíṣọ̀n tí mo wà kó jókòó báyìí kó máa bá mi sọ simple máa gbẹ́ bẹ́ẹ̀. kí ló dé kí ni mo ṣe fún ẹ ṣẹ́gun ká ní ẹ o ó wá ní kèmi lọ sórí wíìchì kí ló dé ṣebí láéláé làwọn méjì ti ń fẹ́ra wọn tọ́dẹ̀ máa ń padà jà tó kì í fẹ́ra wọn mọ́ ó wá ní láé ò ní dáríjì mi kí ló dé kí ni mo ṣe fún ẹ wo wá gbọ́ mi mi ì lè lọ sórí wíìchì ẹ̀ kọ̀ọ̀kan nítorí pé mi ì ṣẹ̀ o èmi kọ́ ni mo ro ẹ́ ló ti ń yó èmi kọ́ ni mo dẹ̀ wà ẹ́ tó fi l'accident mi lè padà sórí wíìchì mi lè lọ sórí wíìchì ẹ̀ kankan. Jùmọ̀kẹ́ go out Jùmọ̀kẹ́ go out. ìjìnlẹ̀ àṣírí ìjìnlẹ̀ àṣírí bẹ́ẹ̀ bá bí mi ń bá rò ó dálẹ́ni dálẹ́ni tí mo lè sọ kó yé wọn kí ni a lè fi yíwé o tàbí kí ni ká fi jọ kí ni ká fi jọ o àbí ká fi ṣe só inú ẹ kù àrùnmọ́ra ni. bóyá kàfẹ́sì àrùnmọ́ra ni. a ní kò yé mi. nǹkan tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó no amount of ọ̀rọ̀ tí ṣẹ́gun lè sọ sí e àwa la mọ nǹkan tá à ń wà náà ó yẹ kó continue láti máa bẹ̀ ẹ́ ni kó yẹ kó sọ̀rọ̀ sí báyẹn náà. ó mọ̀ pé ká ló ní sùúrù dáadáa níjọ́ yẹn ni possibility wà kí ṣẹ́gun gbọ́ ẹ̀bẹ̀. wo ọ̀rẹ́ kò sí nǹkan tí mi ti fi bẹ̀ ṣẹ́gun o ní láti mọ̀ wá tá à ń fẹ́ra wa a nífẹ̀ẹ́ ara wa tó jẹ́ wípé kì í ṣerú ṣẹ́gun ló yẹ kí wọ́n máa bẹ̀ ń sìn kó má gbẹ́ ẹbẹ̀ mi nsìn tí mo ní problem ni mo mọ̀ pé ṣẹ́gun ò nífẹ̀ẹ́ mi ní gbogbo bàtà fi ń fẹ́ra wa. irọ́ ńlá ló pa. because níṣòro tó bá nífẹ̀ẹ́ mi ah ah ó yẹ kó ti gbẹ́bẹ̀. tẹ́ pé mi ni wà ní condition ti ṣẹ́gun wọn tí ó ń bẹ̀ mi máa ti gbẹ́bẹ̀ kò sí nǹkan tí mi fi bẹ̀ ìyá ọkọ mi tún ní kí n lọ fowó bẹ̀ mo tún fi owó bẹ̀ ṣẹ́gun tán ṣẹ́gun ní kí mi máa bẹ̀ lórí wheelchair dájúdájú ìgbà tí èmi àti ṣẹ́gun date kò nífẹ̀ẹ́ mi ni mo nífẹ̀ẹ́. jumi jumi yẹ kó mọ̀ pé mi ò lè tán ẹ jẹ ṣẹ́gun gangan ló lọ́ọ̀vẹ̀ jù torí ìfẹ́ tó tọ́ tó ní sí ẹ òun ló yẹ kí wàhálà yẹn pọ̀ lára ẹ̀ tó yẹn torí ó nífẹ̀ẹ́ ni nàá tó bá jẹ́ òun náà ni ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ́jú mi. wo tọ́lọ́ bá ti fọ̀tà ẹni hàn ni kò lè pani wo mi lè bẹ́ mọ́ mi lè bẹ́ mọ́ Jùmọ̀kẹ́ òòró tí gbogbo àwọn nǹkan àbàmì tó ń ṣẹlẹ̀ sí ẹ táwọn nǹkan ìbá kọ́ńtínú láti máa ṣẹlẹ̀ àwọn ẹbí ọkọ ẹ lérò pé bóyá nǹkan míì ti wà ń bẹ̀ o. wo nǹkan yóò wù kó lè ṣẹlẹ̀ mi lè sọ fẹ́nikẹ́ni kí n rí orí èèyàn kó jáde sí mi báyìí mo bí mo ṣe máa ṣẹnu mi. Mm. yẹ mi ní sọ̀rọ̀ mọ́. o sọ bẹ́ẹ̀ ni mi lè bẹ̀yàn kò sí wàhálà ọlọ́run àbá advice tèmi ṣàfihàn ni pé kó máa nǹkan tó fẹ́ ṣe lélẹ̀ kò ṣèjẹ̀ bẹ́ẹ̀ ṣé bọ̀bẹ tó ń lò rèé ṣé bọ̀bẹ ni ṣé bẹ́ẹ̀ wọn kò fẹ́ ṣe rèé. ẹ̀jẹ̀ wà ń bẹ ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ dà ẹ̀jẹ̀ dà. kí ló ń ṣe ẹ ó ti sú mi o jùmọ̀ kí ó ti sú mi o ó ti sú mi o díẹ̀ wọn tó fẹ́ gé kó dáná ẹ̀jẹ̀ dà ẹ̀jẹ̀ dà ẹ̀jẹ̀ dà ẹ̀jẹ̀ dà. ẹ̀jẹ̀ yọkan lẹ̀ ah orí mi tóbi orí mi wú ẹ̀rù bá mi ní káyọ̀dé bá ní kí n máa dáná lọ ń bo mo fi eré ni ah gbà mí o gbà mí o. ṣebí o gé chicken ẹ̀jẹ̀ yọ kò sí nǹkan tí ó possible ṣebí ìbàyí ló ti ń sọ fún mi pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ̀rù ò ní báyìí kí ló yẹ tó tún wá sọ fọ́kọ ẹ̀ kò yẹ kó sọ. èmi náà fẹ́ mú mọ́ra àmọ́ bá mi lójijì ni ó bá mi lójijì ló yẹ kí n pariwo àti wípé mi mọ̀ pé irú ọwọ́ tó tún máa gbé wá nìyẹn nǹkan tó jẹ́ ń pariwo nìyẹn. onú bẹ́ẹ̀ lójijì ara àjà náà lójijì wà àríbí kọ́ ló ń sọ fún mi pé kò sí ọ̀tọ̀ lè rí tó máa dẹ́rù báyìí kí lè tó tún wá ń bẹ̀rù ò bá ti má sọ fọ́kọ ẹ̀ ọmọdé òde ibi ẹ̀rù lẹ̀rù ò jumi o ti rojú tán kí lè tó tún wá ìrojú kiri. Eh? ìgbà tó lóun ti jẹ́ kó mọ̀ wípé ṣẹ́gun yìí ni solution sọ̀rọ̀ ẹ̀ ó ò dé lọ bẹ ṣẹ́gun àti wípé gan pàápàá kó má kódà yìí pé èèyàn ń léèyàn rú ni o èmi ò bá sọ pé bóyá kó kú lọ fẹ́ ṣẹ́gun padà kí n lọ fẹ́ ṣẹ́gun. lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀. sọ bí inú mi ṣe dùn tó bí inú yín ṣe ń dùn ọlọ́run ní báyìí nínú jẹ́. mo rí àwọn ọmọge tó pọ̀ bí mo dẹ̀ rí àwọn ọkùnrin náà tó jẹ́ ọ̀ṣọ́rọ́ gbogbo ẹni tó ronú nǹkan rí báyìí ọlọ́run ajẹ́kìtì ẹ̀ tètè dé. ìbànújẹ́ ò ní dé báyìí. ẹ̀yin ẹ̀yà wa náà tẹ̀dẹ̀ wá ń bí tẹ̀ kọ́kọ́ tún yín gbé ọkọ́ tún yín gbé o. kò sí ọjọ́ tínú mi dojú ju èlé lọ. Mm nítorí pé mo ti ń retí ọjọ́ tí èmi àti ìyàwó mi máa ṣègbéyàwó torí ẹ̀ ló fà tó ti jẹ́ pé ní inú mi dùn jù. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá wo wo wo wo wo ah ah irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí kí n fi kí n fi káyọ̀dé lẹ̀ kí n lọ fẹ́ ṣẹ́gun kí n yọ òrùka nù kí kí n lọ fẹ́ ṣẹ́gun àbí ẹjọ́ ẹ̀kan ìgbà tí mo ti ń fọ̀rọ̀ mi lọ ẹ̀ wọ́n bá ń gbé báàgì tí mo ní kí bá mi tọ́jú jáde jàre. tèmi bá mi gbé báàgì tí mo ní kó yọ́lẹ̀ yẹn wá. júmi mo fẹ́ kó ronú sọ̀rọ̀ dáadáa. mo ti gbọ́ mo ti gbọ́ o ṣe o ṣé black ni mo sọ fún mi fẹ́. ẹ nà ọ̀rọ̀ ṣùgbọ́n ní tó bá ní touch of gold ṣebí gold rẹ̀ ń bẹ̀. ṣẹlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ láyé láì jẹ́ wípé ọlọ́run bá mọ̀ sí i. ewé kan ò sì ní bọ́ọ̀lì lára gi láì jẹ́ pé ọlọ́run ti mọ̀ pé yóò bọ̀ sórí gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ yìí pátápátá kó tó di ijọ́ tó ṣẹlẹ̀ sí ẹ báyìí ọlọ́run ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ sí ẹ ìbájẹ́ pé wọ́n ní agbára kan láti fi yẹ ẹ ni owó yẹ kò ní ṣẹlẹ̀ ṣó tún wá rí àmọ́ bàbá ní owó pẹ́ láyé ojú ẹ ò ní rí bi ah, ìkan ló fọwọ́ mú ṣó wá rí ohun tó mú kí ojú àgbà ó jì ìrírí ni ah, torí àwọn àgbàlagbà tí ojú wọn jì ìrírí ló jẹ́ ó jì wọ́n ní àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin wọ́n ti wá bẹ̀ wọ́n lò ó lò ó nígbà ó nígbà ó ah, gbà ni àfikún òjìbúrẹ́ kíwọ náà ó lè rí àforíjì lọ́dọ̀ ọlọ́run mo wá ti sọ fún wọn pé èmi gẹ́gẹ́ bí olórí ẹbí nígbà tí bàbá ẹ̀ sì ń bẹ láyé bàbá ò lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́ tó bá ti tutọ́ lẹ̀ báyìí kí tóun tó gbé àti má ṣe ẹ̀ṣẹ̀ gbọ́ ohun tí mo bá wí fún wọn ni. mi ò ní gbọ́ mi ò ní gbọ́ kò sí nǹkan tẹ́ lè sọ gbogbo àǹfààní tí mo fún yín látẹ̀kùn tẹ́ fi jókòó tẹ́ ń sọ̀rọ̀ gan mo fún yín láǹfààní torí wípé ẹ jẹ́ bàbá mi ẹ kò fún mi bàbá ni mo ṣe ń gbẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ah, ẹ tún wá fẹ́ ba ogun ẹ̀jẹ̀ sọ fún pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ kọ́ lọ́run máa mọ̀ sí ṣọ́lọ́run ń ṣèbí ni ọlọ́run ló kàn mí lẹ́sẹ̀ ọlọ́run ló sọ mi sínú ipò tí mo wà yìí àbíkílẹ̀ ń tà láti sọ ẹ̀yin máa dúró nǹkan tó ń ṣe fún mi ni ó ṣe gbogbo nǹkan tó ṣe fún mi tán òun wá wà láyé ó bẹ̀rẹ̀ sí ní gbádùn káàkiri ó fẹsẹ̀ tiẹ̀ méjèèjì ṣe nígbà tó lẹ́sẹ̀ ló fi láǹfààní àti wá bẹ̀bẹ̀ bí sọ gbogbo ẹ̀ ẹ̀ sọ bí ohun ẹ̀bẹ̀ ẹ̀ sọ bí nǹkan mi èèyàn gọ́rùn-ún wà wà bí láti wà bẹ́ẹ̀ mi nǹkan kan tí mo sọ náà ni mo sọ mí ní gbẹ́bẹ́ inú ìyá yẹn ló máa wà tó máa fi kú kò ì rí kankan ah! ẹ lè gbàdúrà kẹ́yìn wà rú pòsíṣàn tí mo wà ẹni kò sẹ́ni tó lè wà bí láti wà bẹ́ẹ̀ mi tí màá gbọ́ ọkọ̀ tó fẹ́ sọ àfi ẹni tí wọ́n bá ti òun náà lórí wíṣẹ́ àti wọ́n ti wọnú bí tó jókòó báyìí tó bá mi sọ̀rọ̀ màá gbọ́n tó wí torí mo mọ inú ìnira tó wà mo mọ orú tó ń sọ ipò tí mo wà ló wà then máa láǹfààní àti explain ìṣòro tí mò ń kojú tí mo fi ní mi ò lè gbà fún ẹ̀yin kí ló ṣe yín ẹ lè gbàdúrà kẹwàá rúpò tí mo wà yìí ẹ lọ wà nírú òpó iná kẹ máa bá mi sọ̀rọ̀ bí yá máa gbọ́ nǹkan tí máa tẹ̀ wí àbí mi nígbọ́. kí là ń bẹ̀sẹ̀ kí là ń bẹ̀sẹ̀ tó tó tó tó tó ń fún ní gbùrù bí wàtá jágbé gbé mọ́ngòrò ah, kì í ṣẹ́jú ẹ o ká pé ohun tó ṣẹlẹ̀ sólódì ẹ yìí tó bá ti kú ńkọ́ ta ni wọ́n máa bẹ̀ ah, ohun rí ọlọ́run yìí lápá bẹ̀ yẹn rí ọlọ́run yìí àbúmọ̀ báyìí mọ irú tó ṣẹlẹ̀ tí ò tẹ́tẹ̀ lómi ó ti mẹ́mí ẹ̀ lọ ó ti mẹ́mí ẹ̀ lọ àwa ń bẹ sọ̀rọ̀ wa lò nígbà má gbọ́ àwọn yẹn náà ni àwọn yẹn ni àwọn yẹn ni wọ́n pọn ni wọ́n tún fọ́ra téèyàn bá ṣe ọlọ́run ní òjòkó títí ọmọ abẹ́ tó ń bá kọjú da ọlọ́run tí wọ́n bí ọlọ́run tí wọ́n bẹ ọlọ́run ọlọ́run kò gbẹbẹ wọn tó tún wá rí o ọlọ́run tó ń wo òun àṣòro gbẹ̀ngà ni o wọ́n wá ń bẹ̀ wọ́n olò nígbà tọ́lọ́run bá rí i pé ìwọ òun wọn nìṣòro wọn ọlọ́run lè mú ẹkọ́ láyé láyé yóò sì gbàdúrà arábìnrin kí ló ṣe sí èmi ló fẹ́ ṣe sí mi wá ń bẹ sọ̀rọ̀ ojókòó kalẹ̀ olónígbà wo sórí tí wọ́n bá padà wá bí tí wọ́n bá wá bẹ̀ tó bá gbà ọmọ àlè mẹ́tàlá ni ẹ́ èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ ah, ọlọ́run gbà ọ́ bẹ̀ ọ́ à ń bẹ̀ ó ń gbọ́ olónígbà. Ah! mo dárò yé ah ah mo dárò mo dárò mo pààyàn mo dárò ah ah mo dárò mo pààyàn mo pààyàn mo pààyàn ọmọkùnrin ọmọkùnrin yé mo dárò ah. Eh! arákùnrin ṣòtiri pé o ti tí o bá fẹ́ dá ọ̀ràn tó ju eléyìí lọ mọ́ bá mi mú nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀. kò kò kò kò sí nǹkan ẹ̀ lọ́wọ́ mi o kò sí nǹkan ẹ̀ lọ́wọ́ mi o kò sí. káyọ̀dé òróró kéré gidi láàrin ẹran àmọ́ ó lè ba gbogbo ẹran jẹ́ bá mi mú nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀. kò kò sí nǹkan kan lọ́wọ́ mi kò sí. ó dà kọ́kọ́rọ́ mọ́tò mi dà o mà ní rọ́rùn tó jẹ́lé lọ kọ́kọ́rọ́ mọ́tò mi dà káyọ̀dé. káyọ̀dé má rí pípojú mi o. mọ́tò mi ni kò ń ee o ò ní dáràn o ah! mọ́tò mi ni kọ́kọ́rọ́ mọ́tò mi nà. Ah! Jùmọ̀kẹ́ ṣé gbogbo náà yìí ti yọ ẹ́. Káyọ̀dé Káyọ̀dé wò wá lórí kò sí kankan mi mò ń wò lẹ́lẹ́ ṣáwà yẹn ẹ̀jẹ̀ ló máa rí. Káyọ̀dé Káyọ̀dé omi ló ń yọ omi jàre ah, omi ni wàgbọ̀ wàgbọ̀. Báwo lórí omi ni wọ́n ah, dáyọ̀ dáyọ̀ dáyọ̀ túṣí túṣí túṣí ah, àmọ̀rọ̀ Káyọ̀dé wọ́n omi ni. omi rèé nà ó bolo ti rẹ́ jẹ. Jùmọ̀kẹ́ ẹ̀jẹ̀ ló yọ bí mo ṣe ṣí ah, kí ló ń ṣẹlẹ̀ báyìí kí lè ní gbogbo eléyìí kí ló ń ṣẹlẹ̀ báyìí. ọkọ mi kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ìwọ wá máa wẹ̀wẹ̀ lọ. ayọ̀ mo wẹ̀ lálẹ́ àwọn tẹ́lẹ̀ mo kọ́ sínú kí n ṣàkárà. má ṣàbòdì wà wẹ̀. a ní mi ò wẹ̀ kí ló dé àráyé ẹ̀wọ̀n ojú mi rí o ẹ̀wọ̀n ojú mi rí o ìjìnlẹ̀ ńlá ìjìnlẹ̀ ńlá oru mi lójú ogun. àbí kí ni ìtumọ̀ ilé láì ṣe wípé èèyàn lálà lójú ayé gangan <laughs> màámi alákọ̀lé léyìí aláàtọ̀ tójú ayé mo tún rí iṣẹ́ wọn pẹ́tà láyẹn tẹ̀ tí ń ṣẹlẹ̀ tipẹ́ tí mo máa ń sọ ojú ayé lélẹ́yìí. ó dáa lágbára ọlọ́run ẹ̀ ní sori burúkú àmín ohun tó máa ṣe fún mi ni sọ fún ìyàwó ẹ pé mo ní kó wá rí mi tẹ́rù bá kòkè tó kọlẹ̀ ó tún di tá à ń gbé sí tí ọmọkùnrin yìí bá sọ wípé òun kóun ò ní gbà àwa náà lọ́ọ̀dọ̀ ẹ̀ á jẹ́ kó mọ̀ wípé èèyàn máa ń dáríjì yàn ni ìwọ sọ fún ìyàwó ẹ ni mo ní kó wá rí mi èmi gangan ti ṣetán láti tẹ̀lé lọ bọ́ ọmọkùnrin náà láti pé ká lọ bẹ̀ máa lọ bẹ̀ mo mọ̀ pé gbogbo àníyànjú. màmí ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàánú mi wàhálà yìí pọ̀ ó fẹ́ pin mí lẹ́mìí ah. ẹ má wò mí ràn ẹ jọ. káyọ̀dé mi ò wù ẹ̀ràn báwo ni mo ṣe máa wù ẹ̀ràn ẹ́ mi ìṣá lè lajú mi lẹ́kìnní kí tá lùbọ̀ kọ́ o ìyàwó ẹ̀ gangan fúnra rẹ̀ bó bá jẹ́ mi mo bí mi ìṣá ní kí ṣòro tó ń ṣe kó pa á mọ́lẹ̀ tó tún wá kàn yín méjèèjì ó di dandan tó ti gbọ́ ní kó wá bá mi ìgbàkigbà tó bá ti ráyè kó wá èmi náà ti dúró dè kájọ lọ́dọ̀ ọmọkùnrin náà ọkọ mi ó dáa. ẹ o mọ fẹ kí yòó lógiri mi ẹ jẹ tó máa gba bíbá ẹ lọ́ntẹ̀ mi. ẹ ó dáa kò burú gbà náà kò ṣe bàbá mi kò ṣe jẹ́jẹ́ o. ìjìnlẹ̀ hmm? àṣírí ìjìnlẹ̀ àṣírí bẹ́ẹ̀ bá bí mi ń bá rò bẹ́ẹ̀ bá bí mi ń bá rò talẹ́ni talẹ́ni tí mo lè sọ kó yé wọn kí ni a lè fi yíwé o tàbí kí ni ká fi jọ o kí ni ká fi jọ o àbí ká fi ṣe só inú ẹ kù àrùn mọ́ra ni. bóyá ká fi ṣàrùn mọ́ra. adágún ajé tinú rẹ̀ tí sọmọ bíbí inú ọlọ́fin alára dùn ajẹrẹ dùn ọ̀nàgún lè lání tòun ní òsì ẹ kú ìjókòó ẹ ǹlẹ́. Hmm, ǹjẹ́ tá a ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn arúnmọlẹ̀ nínú ilé a ní àwọn ìbéèrè kan tá a béèrè lọ́wọ́ ẹ̀yin náà arákùnrin yìí ó dá yín lójú pé ẹ ti lọ́ọ́ bẹ́ẹ̀. ẹ wò wọ́n ti lọ wọ́n ti lọ bẹ́ẹ̀ èmi fún ara mi tún gbéra mú lọ́bẹ̀ mú lọ́bẹ̀ á lọ́bẹ̀. Hmm, ẹ ti bẹ́ẹ̀ ó sì dá yín lójú pé ó gbẹ̀bẹ̀. bẹ́bẹ̀ gbẹ̀bẹ̀ wọ́n. iṣẹ́ kù tá ṣe nù tó bá ṣe wípé lóòótọ́ ẹ ti gbẹ́ ó ti gbẹ̀bẹ̀ àwọn fẹ́lẹ́ bonú ìjà àríkùn àṣebí. ọmọkùnrin yẹn ò gbẹ̀bẹ̀. Eh, ah, bàbá èmi náà ń wò ó mo ń wò ó bó ṣe ṣojú yẹn mo mọ̀ pé kò gbẹ̀bẹ̀ ẹni tó ti kán lẹ́yìn ah, gbogbo kíní yẹn ló máa wà lórí ẹ̀ ọlọ́run ló mọ̀ bóyá kíní ẹ̀gbọ́n lè ṣiṣẹ́ mọ́ a máa dùn a máa dùn ó tẹ̀ dínú ọmọkùnrin yẹn dínú abẹ́ gan ó kọ́ ṣojú kóńgbà kóńgbà lásán ni abẹ́ ẹ̀. Thank ẹ̀yìn ayé ẹ ti gbọ́ báyìí ẹ gbọ́ ohun tẹ́ ọba kùṣẹ́ tí mo ṣe iṣẹ́ kù láàrin èmi àtàràbẹ̀rẹ̀. n ó ṣiṣẹ́ kékeré kan fún yín ọ̀sẹ̀ ni o. ọṣẹ ni ẹ wàá lọ fi wẹ̀ wọ́n ní ẹja láyé ó jayé ẹjọ́ nígbà ó ẹjọ́ ọmọ rẹ̀ tẹ̀ ò bá dẹ́wù gẹ̀gẹ́ adífáfólúbí ìṣókùn tó sọ̀rọ̀ kọ̀kọ̀ tán tó agbèfà lójú òde gbangba ọba làdá báwo lẹ ti pé yóò rí gbogbo ayé ha ò àdá ìgbénu orí ẹ wá padà sọ fún mi. Fúnṣó. ẹkú yẹgùn. mọ́dúnkójú pé ẹsẹ̀ àpèlé o eku ake bí eku ẹyẹ ake bí ẹyẹ ọmọ ènìyàn afọwúwí ọmọ ènìyàn o wọ́n ní ọdún kì í jọ ká má rí mo rà. bẹ́ẹ̀ bá a ṣe péjú pésẹ̀ tá a ṣe tọdún yìí bẹ́ẹ̀ la máa péjú pésẹ̀ tá a máa ṣe tẹ̀dún. wọ́n á ní kẹ́ni ṣàwátì láàrin wa o. ṣé ẹ mọ̀ wípé ọdún òrìṣà onígbàre là ń ṣe lónìí. ẹ gbogbo ohun tí ẹ bá ti fẹ́ kí òrìṣà onígbàre kó ṣe fún yín kó tó tọdún tó ń bọ̀ ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní wúre ẹ máa wúre ẹ máa wúre ẹ máa wúre ẹ máa wúre. àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. ìṣe onígbàre àtúndé ládùn yìí o ire owó ire ọmọ ìrì àlàáfíà fún gbogbo wa o. àṣẹ. àmọ́dúnkójú wa pé o. àṣẹ. ẹsẹ̀ wa pèlé o. àṣẹ. ó yá ire láwo wá. ó yà. ọ̀sọ́pẹ́pẹ́ ní ìjọba ọ̀sọ́pẹ́pẹ́ kùtùkùtù ní ìṣe òwúrọ̀ adúlọ́mẹ̀jọ òwúrọ̀ mẹ́jọ òwúrọ̀ ẹjọ́ òwúrọ̀ wa ẹ bá rẹ̀ fi ẹ dà ẹ rẹ̀ lọ sọ́dọ̀ olúwo àjàkùmọ̀lẹ̀ sẹ́lẹ̀ kò tọ̀run. àwọn kejì láwọ̀ wá. Ah! Ah! Ah! ẹbí àwọn ọ̀dọ́gbẹ́ ọ̀yá gbá. ẹwé ẹ̀kọ́ ọ̀dọ́gbẹ́ ọ̀yá gbá. àìpẹ́ ìgbàjọ kọ́ ni dáadáa rẹ̀. bẹ́ẹ̀ láti bínú kájẹ gbọ́ àìwàsẹ́. wọ́n lójú àṣà kì í ríbi tàwòdì kì í rọ́rọ̀ o irun bí kì í wọlé ìdú. wọ́n lójú àṣà kì í ríbi tàwòdì kì í rọ́rọ̀ o irun bí kì í wọlé ìdú a kì í rí iná nísàlẹ̀ odò onígbàrí ọwọ́ kẹta rèé nítorí pé ẹ̀ẹ̀mẹta báyìí òun làgbò kàn níṣẹ́ ni kò dá wa lóhùn ire ire. báyìí tí a ti wá dúpẹ́ fọlọ́run wípé o ti parí ẹ̀kọ́ ẹ̀ ṣé o ti ṣetán láti wá lọ mọ àwọn èèyàn mi. mi ti ṣetán. kí ló tún dé. mi ti rí iṣẹ́ ó dìgbà tí máa rí iṣẹ́ gidi. iṣẹ́ kí la ti ń ṣiṣẹ́. mo fi ń dá lójú pé láìpẹ́ láì jìnnà wàá rí iṣẹ́ kí wàá ṣe iṣẹ́ lásán iṣẹ́ gidi tó máa wà ní ipò gidi. <laughs> How are you? I'm fine. Kí ló dé sọ pé o mọ̀ mí? Ok, o rántí ẹnìkan báyìí tó wá báyìí nígbà tó wà níléèwé tó sì ń kàwé lọ́wọ́ tó sọ pé òun fẹ́ fẹ́ ẹ. rántí. A ó ti pẹ́ díẹ̀ báyìí. Gbìyànjú kó rántí. Ah! Oh! ọjọ́ ti pẹ́ ẹ̀. <laughs> ó ti pẹ́ díẹ̀ báyìí gan-an ó ti pẹ́ ẹ mo wá kí ẹ kú oríire fún ti iṣẹ́ tó dáa tó rí congratulations. mo wá rò pé ṣé wàá máa tẹ̀lé mi lọ lẹ́sìn kí n lọ fi ẹ̀wọ̀n ìyá àti bàbá mi wípé ìyàwó tí mo fẹ́ fẹ́ ó ti rí iṣẹ́ tó wù. ṣó sick ṣó sick. èmi sick àbí irú kí lélẹ́yìí báyìí kẹ́mi tẹ̀lé ẹ lọ sí ilé àwọn parent ẹ kó lọ fún mi hàn kó ti rí ìyàwó o ò gbádùn i'm sure níbo tẹ làwọn tẹ́sí náà gbà lọ àbí kí ló ẹ tẹ kúrò ń bí báyìí kéèyàn tó máa rí oríṣiríṣi. Jùmọ̀kẹ́ tó bá jẹ́ wípé àpárá ló ń dá tètè gbìyànjú láti yí padà ó ti gbàgbé ni o ti gbàgbé àdéhùn tó ṣe pẹ̀lú mi o sọ fún mi wípé tó bá ti ka ìwé ẹ tó rí èsì gidi mo gbìyànjú orí èsì gidi o tún sọ fún mi pé tó bá dìgbà tó bá ríṣẹ́ gidi mo tún gbìyànjú jùmọ̀kẹ́ oríṣẹ́ gidi tán. ee ìwọ kọ́ ló help mi ọ̀gá mi ló help mi níbi iṣẹ́ mi ah, ah, Mr. Kayode. tí wo bá rántí jẹ́ kí n rán ẹ létí nígbà tí ò ń ṣe ìdánwò lọ́jọ́ sí. ọ̀tọ̀ ni nǹkan nǹkan tó gbé jáde. Ah! kí ni a ṣe parí àwa arúgbó ní káyọ̀dé ta ló ń jẹ́ káyọ̀dé. madam williams tó kú o rò pé káyọ̀dé ló pa ni ṣé káyọ̀dé lè pààyàn lójú ẹni èmi ni mo pa madam williams nítorí wípé mo fẹ́ kí ìyàwó mi wà ní ipò tó dáa ìyàwó mi sì ti wà ní ipò tó dáa kó tẹ̀lé mi ká lọlé kó wá lọ́mọ àwọn ènìyàn mi so òṣàlẹ̀ ni tajọ́ ń sọ̀rọ̀ láti jọ ẹ̀. irú mọ́lẹ̀ o mo dáràn àṣẹ ìpìtú báyìí lẹ́wọ́n ń kóra yín bọ̀ wá bá mi wọ́n ní wọn kì í jẹgún ẹ̀yin ni wọ́n ń jẹgún wọ́n ní wọn kì í pagún ẹ̀yin ni wọ́n ń pagún wọ́n lẹ́ni tó jẹ́dà ẹ̀dùn ti kú ṣé n sọ bẹ́ẹ̀. Ṣàngó jọpọ̀ náà o. mi ò sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ kọ́kọ́ bẹ́ẹ̀ ni bíbá inú wa ẹ jọ. irú malẹ̀ dákun o èmi ò mọ ní ẹ̀yin ìyá mi òṣòro ńgà alápòrò jìkùjìkù ìlú jàrá wọ ẹgbẹ́ ìṣúré tètè ẹ̀ lóhùn o bí n bá mọ̀ ni mi ò ní lọ́wọ́ sí i rárá àti rárá. ẹ ẹ mọ̀ pé ìyàwó òòṣà lẹ́gbà Ṣàngó ìyàwó òòṣà ìyàwó òòṣà báwo kò yé wa. Àyọ̀ká. Eh? èmi ò lè dá sọ́rọ̀ ìmọ̀ rárá àti rárá kó àwọn ọmọ ẹ̀kọ́ ẹ jáde. ayọ̀ká àní àti wà àtọmọ rẹ jáde ẹ má kó tí ń bá mi o. Ah, ẹ dá kò bẹ́ẹ̀ lójú ọ̀nà ọ̀ma kéwì. ẹ má jẹ́ ọ̀nà jáde lọ ẹ jọ. ibo ni mo fẹ́ lọ. ọ̀nà jáde lọ mi kọ̀ọ̀kan ṣé tí gbàgbé àdéhùn tó ṣe gbà tí bàbá mi kú ni ẹlẹ́ máa ṣojú ẹ máa ṣẹ̀yìn ara ẹ̀yìn rẹ o àfikẹ́ṣe lẹ́yìn láṣeyọrí àfikẹ́ṣe láṣeyọrí o àfikẹ́ṣe àjáde lọ fi kọ́kọ́. ẹ̀yin dadi ah. ah. Ayọ̀ká. o sì mú rántí òkú ọ̀run ò dà àmọ́ kí n tó máa sọ̀rọ̀ ní kí obìnrin yìí kó jáde. ẹ jẹ́ kó jáde tèmi yín lọ́rùn lọ́wọ́ ah, lọ dúró ta nígbà táwa yé wà nílé a máa pè é lọ dúró ta. Ah. Àyọ̀ká ṣàkàtà pàrà làgbà abẹ́tọ́ bí ó bá yí kó yí bí ó bá sì fà kó fà lọ̀lọ̀lọ̀ wò ó tẹ́ ẹ̀ bá fẹ́ máa tinú kòtò dénú kòtò tẹ́ ẹ̀ fẹ́ máa tinú jágbá wọjọgbó àfi kí ọmọ rẹ lọ fi obìnrin sílẹ̀ tí wọ́n fúnra rẹ bá sì mọ̀ pé o ti ṣe tán láti fojú sunkún ẹ̀ o lè o lè mọ́ gbà o kò fi ilẹ̀ ní ètùtù rẹ o bí òrìṣà bá wá fínú fẹ́ dọ̀ tó bá lóun fi fún un àmọ́ ìyàwó òòṣà lẹ́gbà òòṣà sì ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan tá a lè ṣe. bàbá kí n kọ́ kí n kọ́ sẹ́wọ̀n kí mo sọ fún yín sẹ́wọ̀n kí mo sọ fún yín mo ní sẹ́wọ̀n kí mo sọ fún yín sẹ́wọ̀n kí mo sọ fún yín wọ́n sọ fún mi pé kọjá kì í kọ́ ọmọbìnrin wọ́n ní rárá mo ní kí iye òrùka olú burúkú tó gbé fún mi jáde ní ẹ ẹ kí ni ẹgbẹgbẹ ẹgbẹgbẹ tó fi lé mi lọ. ẹ ẹ bẹ bẹ tó yín wá bá bìlẹ̀ náà tó yín wá. bàbá ẹ ṣe ẹ jọ mọ ẹ lọ ẹ ṣe bàbá mi ẹ èèyàn tó jẹ máa jèlé á lọ sọ́run. àráyé àráyé hmm. àráyé ẹ̀wọ̀n ojú mi rí o ẹ̀wọ̀n ojú mi rí o ìjìnlẹ̀ ńlá ìjìnlẹ̀ ńlá oru mi lójú gan oru mi lójú gan ni ìjìnlẹ̀ àṣírí ìjìnlẹ̀ àṣírí bẹ́ẹ̀ bá bí mi ń bá rò bẹ́ẹ̀ bá bí mi ń bá rò talẹ́ni talẹ́ni tí mo lè sọ kó yé. àwọn tí bàbá ọdọ wa lè sọ fún mi pé à ń bọ̀ náà ni. Ah, ah, ah, ẹ máa wọlé ẹ ta wá ní ìyàwó òṣàánú ẹ̀yin méjèèjì. rárá o kò sí ìyàwó òṣàánú àwa méjèèjì o bàbá ṣùgbọ́n ọmọ mi ni òun ni òòṣà yín fẹ́ fi tipátipá ló fẹ́ fi sọ di ìyàwó kò sí ìyàwó òṣàánú wa o kò fẹ́ òòṣà o. òòṣà fẹ́ fi tipátipá sọ di ìyàwó. bẹ́ẹ̀ni. ó dáa ohun tí ò bá yé ni a máa ń béèrè ni. olúwówó ti wó olúwòwò ti wò mo ta kánkán mo délé arọ́ mo tasẹ̀ gàràǹjà mo dótú fẹ̀ mo rìn ṣàṣàṣà mo bá wọn dóde ìṣẹ́ríbélé mo pàdé àwọn àgbààgbà aborí yẹ́yẹ́ tu yẹ̀yẹ́ tu aborí ọ̀gbágá ọ̀gbágá wọ́n láwọn lòdùdù tó ń dorí erémèrè tí kì í jẹ́ kórè erémèrè ó bàjẹ́ wọ́n láwọn látayé rọbí ọkọ àwọn látọmọ bíbí ìmalẹ̀ wọ́n láwọn làwọn ń kọlà ọwọ́ tí wọ́n ń kọlà ẹsẹ̀. olùpè mo pè báwo la rọ arábìnrin yìí ṣe Hmm. pẹ̀lẹ́ arábìnrin. bàbá. ṣé o rí ọmọ ẹ yìí òun ló fi àtojúràn sọ̀rọ̀ ẹ̀ di ìyàwó òòṣà. àtojúràn bíi ti báwo bàbá ẹsẹ̀ olúwa ló kéèyàn gbọ́ ìlú kó dẹ̀ fẹsẹ̀ rájò ṣé bó ń bá wọn ṣàjọyọ̀ ni kí nìyẹn ṣe wá di ọ̀rọ̀ pé òòṣà máa wá ní àforí àfọrùn kóun fẹ́. arábìnrin ọ̀rọ̀ yẹn ju bẹ́ẹ̀ lọ wọ́n ní téèyàn bá máa jọ́ ṣàká àjọ ṣàká tó bá sì máa jó ṣòkò àjọ ṣòkò èwo ni ọ̀ṣàká láṣòkò lò gbọ́ ìyẹn bẹ́ẹ̀ arábìnrin gẹ́gẹ́ bí ohun tí mò ń wò lójú ìbánisọ̀rọ̀ mi yìí mo rí ẹ láàrin àwọn onílù òòṣà tó ń jó tó sì ń gba ẹbu lálọ́wọ́ wọn ṣé bẹ́ẹ̀ ni. lóòótọ́ ni ìgbà tí mo wà ní school yẹn tí mo lọ ṣe research fún project mi ìgbà yẹn ni èmi kàn bá wọn níbi tó ti ń lo nǹkan ní bá gbà lọ́wọ́ wọn mi ò mọ ayé mi. sórí ẹbú tó gbàdá lọ́wọ́ àwọn onílù lọ́jọ́ náà lọ́hùn wọ́n fi ń bá òòṣà dámájẹ̀mú ni. ìbáyé bàbá mi onígbàre o ìbáyé. Ah. wípé àwọn ti jata ẹ̀ àwọn ti jẹ́ epo ẹ̀ ẹbú yẹn náà nìwọ náà gbà láà ìtumọ̀ yẹn ni wípé ó ti játa òòṣà ó ti jẹpo òòṣà ìwọ náà ti di olóòṣà ìdí ẹ̀ nìyẹn tí òòṣà fi rí wípé ẹ̀jẹ̀ òun ni ẹ́ ó sì wá mọjú ọ̀hún jó dáadáa ìtorí ẹ̀ lòòṣà ò ṣe dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ah, èmi ò mọ ọmú kan jó ni. bàbá ẹ jọ torí ẹ náà ẹ jọ ọmọbìnrin nǹkan tó bá máa ṣe fún wa ní kẹ́ ṣe. wo arábìnrin ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe àṣìṣe irú èyí tọ́mọ ẹ ṣe yìí o nítorí pé wàá wọlé bá ọ̀rẹ́ wàá bá tó ń jẹ obì ò mọ ìtumọ̀ obì tó ń jẹ wàá ní kó fún ẹ jẹ wàá wọlé bá ọ̀rẹ́ wàá bá tó ń jẹ orógbó ò ní mọ ìtumọ̀ orógbó tó ń jẹ wàá ní kó fún ẹ jẹ ẹlòmíì àbá tí wọ́n ń lo àgúnmu bì kan kò ní mọ àgúnmu tó jẹ́ wọn alágúnmu jẹ̀dí àbí kóhùn tó bá jẹ́ àgbà á la ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣàṣìṣe nìyí o irú eléyìí tó ṣẹlẹ̀ yìí èmi ò mọ ohun tá a fẹ́ ṣe sí o nítorí pé ó máa le díẹ̀ ká tó gba ìyàwó lọ́wọ́ ọkọ o. ọkọ báwo. bàbá kò tí sọkọ kò tí ì síyàwó òòṣà ló ṣá o èèyàn lọmọ mi o bẹ ṣe máa bẹ bá ṣe ṣe tẹ máa gba ọmọ mi lọ́wọ́ òòṣà tẹ máa bá mi bẹ òòṣà kó fi ọmọ mi lọ́rùn sílẹ̀ kó jẹ́ kó wá èèyàn bíi tiẹ̀ kó fi ṣọkọ òun lẹ máa ṣe o gbogbo ọ̀nà tó bá gbà báyìí òun lẹ máa fún un bàbá ẹjọ́ mo bẹ̀ yín ni o. ó dáa àá gbìyànjú àá gba àwọn nǹkan kan lọ́wọ́ yín àá fi bá bẹ òòṣà kọlọ́run wá jẹ́ kó ṣá gbọ́ o. òṣà ah, máa gbọ́ ni bàbá òṣà máa gbọ́ ni ẹ bá bẹ́ẹ̀ dáadáa òṣà gbọ́dọ̀ gbọ́ ni bàbá ìjọ àfi kó ṣá gbọ́ ah, ayé mi o òṣà gbọ́. àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o àǹtí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o àǹtí aláyọ̀jú ràn ẹ́ tí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ẹ́. rí. àti lòlò fún yín rí. níbo ẹ gbé gbé gbé gbé kó kinní lọ ẹ̀yin ti gbàgbé ọjọ́ tí wọ́n wá síbi tẹ́ ẹ bu ẹbu ìyà ẹbu òṣì tẹ́ ẹ bu lé mi lọ́wọ́. ẹ̀yin lẹ wá ṣe ìwádìí nípa ìlú àti bàtà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ pàràpàpùpù pàràpàpùpù mo ti rántí. ẹ̀ka ní ẹbu òṣì tẹ́ ẹ fún mi lọ́jọ́ yẹn ó ti dá wàhálà sílẹ̀ sílẹ̀ ayé mi àtọkọ mi ṣe sì gbọ́ kí ló dé yín ṣàlàyé fún mi pé ẹ̀bù o ẹ̀bù o ṣà ni o ẹ wá fún mi lẹ́bù mu tán ìyẹn wá di ó di wàhálà sí mi lọ́rùn. ẹ ṣẹ́yìn ò kì sẹ́yìn ah, ah. ò dáhùn ẹbí onígbàre yín tó kù mọ́ ni mò ń bi yín ẹ dáhùn. ẹ kí lẹ wá lu ẹbù fún. kí ló tẹ̀yìn ò béèrè lọ́wọ́ mi pé ṣé ìdílé onígbàre ni mi kẹta. kí ló tẹ̀yìn ò béèrè pé ẹbù yóò kí ló wà fún ṣé mo sọ fún jẹ́ ẹ̀mú ni ẹ má lò ẹlẹ́fẹ́ lò ẹ má lò ẹlẹ́fẹ́ lẹ́ẹ̀ lóògùn àyà ẹ̀ ń jayán atẹnujẹ ló pa súlẹ̀ gbìrà ẹ̀yin gan lẹ́yìn kan máa pè ní atẹnu gbogbo tẹ́ẹ̀mọ̀ díẹ̀ ẹ fún mi lágbomo ẹ fún mi lẹ́bùjẹ́ oní tẹ́ẹ̀mọ̀ díẹ̀ ọlọ́run ti ẹ̀yẹ́ tí ṣe pọ́ẹ́sì tẹ̀ máa kú lẹ́ẹ̀kan náà tàbí tó máa wí níkùn tó àwo lọ nìyẹn. ẹ wò ẹ wẹ wẹ wẹ nǹkan tẹ̀mí ṣàfẹ́ sọ fún yín mo ti rí ọ̀nà àbáyọ mo ti rẹ́ni tó fẹ́ bá mi gbàdúrà tọrọ ayé mi fi máa da ẹ̀yin náà àti ìlú yín ẹ jókòó síbi kí ẹ máa bá mi gbàdúrà sọ lọ́rùn kí ẹ òòṣà yín kó fi mí lọ́rùn sílẹ̀ èèyàn lè mí o mi ì òòṣà mi ì lè o. ẹ mi ì lè fọ́ òòṣà o bá fẹ́ mu nǹkan o kò so mu mo ní má mu má mu má mu rárá fi kò mu ọba ní kọ́ bẹ́ẹ̀ gbàdúrà. wọ́n mẹ́ja nínú bó wọ́n mu kọ̀ǹkọ̀ lódò wọ́n mu kọ̀ǹkọ̀ lódò ọ̀pọ̀ lánìkan lásàwọ̀ ojú mi lẹ́ o. wọ́n mẹ́ja níbù. nìkan ló ń sáwó nílẹ̀ o. awẹ́dẹ́wẹ́ ẹ mọ́ o kó mọ́ rẹ̀ tètè. wẹ́ẹ́ mọ́ kó mọ́ rẹ̀ awẹ́dẹ́wẹ́ mọ́ o kó mọ́ rẹ̀ abiyamọ kì í gbẹ kú ọ̀rọ̀ ẹ mọ ìlú rẹ mọ rẹ kété àfojú rẹ ọ kó mọ rẹ kété. awẹdẹ wẹ mọ kó mọ rẹ kété. awẹdẹ wẹ mọ kó mọ rẹ kété. awẹdẹ wẹ mọ kó mọ rẹ kété. olókùnkùn ìfọwọ́ ìfọwọ́ ìgbẹ̀rú ẹ̀kọ́. awẹdẹ wẹ mọ. ẹ Jùmọ̀kẹ́ wọ́n ní pẹ̀sẹ̀ báyìí lára ń dẹ ìgbín tútù tútù báyìí òun là ń bálé olúwẹ̀rí ṣebí dídẹ̀ lára máa ń dẹ ẹlẹ́dẹ̀ látòní lọ kára kó máa dẹ ìwọ Jùmọ̀kẹ́ o ò ní rí ìnira mọ́ o ara tù ẹ́ ara bà ẹ́ o ẹ òrìṣà onígbàre ìtorí ìjùmọ̀kẹ́ ni gbogbo wa ṣe wá lónìí o wọ́n ní tá a bá torí epo jẹ́ṣu a torí iṣu jẹpo o wà wá wọ láwa àwòrò ṣàṣà tó ń jajá ògún tó tẹ̀lé jùmọ̀kẹ́ wá síbí lónìí wà á yànjẹ́ kó lọ fẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ wà á jọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ lọ wà á yànjẹ́ pátápátá nítorí wípé ọ̀rọ̀ pápá a kì í fi lọ ẹja ọ̀rọ̀ odò a kì í fi lọ ikú àfin ẹ jùmọ̀kẹ́ kì í ṣara wa o látòní lọ ń kọ́ ó di alára ẹ o ó yànjẹ pátápátá kó lọ fẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ ó yànjẹ pátápátá kó di alára ẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí o. obìnrin onígbàre kò jẹ́ kó yàn o ó fi yàn ẹ jùmọ̀kẹ́ ní báyìí o o ti di alára ẹ o òrìṣà onígbàre ti yọ̀ǹdẹ pátápátá wàá bá kọ wàá bá bo nílé ọkọ ẹ o àmọ́ ó kù o òun sì ni wípé gbogbo ohun tí ojú ẹ rí nígbàlẹ̀ lónìí kò gbọ́dọ̀ ti ẹnu ẹ jáde o ó ṣe lé ni ó ṣe oko ni kò gbọ́dọ̀ ti ẹnu ẹ jáde o. obìnrin máa wo ẹ gbọ́dọ̀ wí o bóbìnrin bá wo èèwọ̀ lọ́wọ́ àwọn àgbà ló lè mọ̀ o. àwọn àgbà ló lè mọ̀ o. bóbìnrin bá wo èèwọ̀ lọ́wọ́. ẹbọ ti fi ẹbọ ti gbà o. ẹbọ ti fi ẹbọ ti gbà o. bàbá àjò. sójú rẹ̀ ṣàyọjú ràn níwọ̀nba o. àǹtí aláyànjú ràn gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ ṣàyọjú ràn níwọ̀nba o. aláyọ̀jú ràn ẹ rọra o àǹtí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ẹ rọra o àǹtí aláyọ̀jú ràn ẹ rọra o àǹtí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ara o. ìwọ wọn lẹ ṣòfin tó tó ẹ fẹ́ mọyún ìpín nínú ìkarahun ìwọ wọn lẹ ṣòfin tó tó fẹ́ mọ̀yún ìpín nínú ìkarahun wọn lẹ̀ tún ti ṣòfin tó tó ẹ fẹ́ mọ̀nà tó mí gbàdé inú àgbọn o wọn lẹ̀ tún ti ṣòfin tó tó ẹ fẹ́ mọ̀nà tó mí gbàdé inú àgbọn o ọ̀rọ̀ yìí má lẹ́yìn o ọ̀rọ̀ yìí lè lẹ́yìn rẹpẹtẹ àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o àǹtí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o àǹtí aláyọ̀jú ràn ẹ́ rọra o àǹtí aláyọ̀jú ràn rọra ṣe o gbogbo ọ̀rọ̀ ní sójú rẹ̀ àǹtí aláyọ̀jú.